الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أدعوكم الله وبعد eléyìí tí ń rí gbogbo àgbáńlá yé ọlọ́run ọba náà ní aṣọ pẹ́ fún ọlọ́ kí àtàlà fún wa nínú ìlú ẹni tọ́lọ́run gbé dìde kọ́ máa jẹ́ àánú gbogbo àgbáńlá yé kí ọlọ́run ọlọ́run kó máa bá nẹ́bí ọlọ́run kó máa bá wọn aráàlú rẹ̀ àti àwọn sábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n tẹ̀lé lánà ẹ̀sìn rẹ̀ wọ́n dúró ti dáadáa tó ti di ọjọ́ ẹ̀san. ní òní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n nínú oṣù ṣàbẹ́ẹ̀ ẹgbẹ̀rún ọdún kan di ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti mẹ́rin dín ní ogójì ìjọra títí anabi sallallahu alayhi wa sallam asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. Alipẹ gẹ́gẹ́ bí ìṣesí wa ní jùmọ̀ àti ọba kẹ́yìn oṣù òkè. Wọ́n lè rí a kà fún wa. منو آيات الذكر الحكيم سورة یاسین بالا هنا نسوات بقرة هذه آیا آية جدینی آقا تا 58 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ كنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين وإذ كنا ادخلوا هذه ọlọ́run bá ó ń sọ fún wa nípa agídí àwọn Júù ìyẹn àwọn Yahudi lẹ́yìn ìgbà tí. wọ́n padà tún dé ilẹ̀ Palestine wọ́n yẹ kó sọ pé dípò kí wọ́n dúpẹ́ fọlọ́ wọ́n tún máa gidi. afẹ́wọ̀lú yìí yìí ọlọ́run wá padà sí rọrùn fún ọ wọ́n wọn agidi lọ́tún ọlọ́run ọba àlekè ọlá nínú àyà yìí ó ń sọ̀rọ̀ lẹ́ni tí ń bú àwọn yahudi alánùkú lè him anil jihad nípa bí wọ́n ṣe kọ̀ láti ṣe jihad láti jagun àti bí wọ́n ṣe kọ̀ láti wọ. Wo al-ardhul muqaddasata ilẹ̀ mímọ́ yẹn nígbà tí wọ́n kó nílẹ̀ mọ́sáró lẹ́ni tí wọ́n wà pàlú nàbíyùláyì musa alayhi salatu wa salam wọ́n pa wọ́n láṣẹ ọlọ́run pa wọ́n láṣẹ pé kí wọ́n wọ al kí wọ́n wọlé yẹn kí wọ́n sì bá jà àwọn tó wà ń bẹ nínú àwọn òmìrán àlìkàfàràtì táwọn ya kẹfìrí ọ̀nẹ́kàlú àì ìmùtánà ẹ̀rún wọn wá kọ̀ nípa àwọn onílé bá wọn jà wọ́dọ̀ ẹ̀fú wọn kọlẹ̀ wọ́n sá sàrú ọtún kó rẹ̀wẹ̀ ọlọ́run bá wá ju wọn sínú tíhù. tí ìhù ya òun náà ní ìjà ikú kárìn látàárọ̀ àtọ́fà ń lọ sí gáràjì àníyàn lọ di nírọ̀lẹ́ ní mọ́gárì ó irú eléyàn lọ́lọ́run ọba ń ṣẹlẹ̀ sí wọn bàtà làkún kọ́ jẹ́ jìyà fún gẹ́gẹ́ bọ́lá òun ti sọ nínú sátìlì Máídà lóbi jáde pé èyí tó lálàáfíà jù ní ọ̀rọ̀ méjì ọ̀hún ni pé anna hadi helibali data alibalda níbí báyìí òun náà ní Baitul Maqdis gẹ́gẹ́ bí afáwa sùdá yìí ni wọ́n ti lámọ́lẹ̀ bẹ́ẹ̀ àti rọ̀bá yìí bọ́lá Anas àti Qatada àti Abu Muslim al-Asfahani atẹnudí ṣe kan nínú àwọn àbọ̀ onítàfíìr wọn lọ́nà wọn bá àlejò ọládẹ ẹ̀sìn sọtẹ́lẹ̀ akiyan anmusa ya kọ́mi ní kolo lẹ́kàndọ̀ ni mo kọ́ sàtàtà lẹ́tí kátàbà lọ́hùn lẹ́kùn wọlé àtẹrù dàdú. ẹ̀yin jọ mi ẹ wọ ilẹ̀ mímọ́ yìí èyí tó ti kpọ́lọ́ wọn bá ti kàkọ́lẹ̀ rẹ̀ fún yín bẹ́ẹ̀ débẹ̀ wọ́lá tààrù tàdú ẹ má láàrin wọ̀nyí. àwọn míì dẹ̀ sọ yìí pé ó di kòló hádìhí kọ̀ríyàtà wọ́n lòun náà ní àríhá. wọ́n mú ìkáyà ẹ̀ wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu àti Abdurrahman ibn Zayd. wọ́n lélẹ́yìí ó wáyé nígbà tí wọ́n jáde nínú tíhù tíhù tá a pè ní epo tó nù ọ́ yẹn da iko yẹn lẹ́yìn àrùbáyìn sánẹ̀tà lẹ́yìn ogójì ọdún pẹ̀lú yóòṣà bùnú ní ẹjọ́ ọmọ kí òun ẹ̀bùn láì musa aleyhi salatu wa salam aleyhi ọwọ́ padà wọ ìlú yìí àti yíyáta jùmọ̀ lálẹ́ ẹjọ́ jùmọ̀ ọlọ́run ti wá dá ọ̀rùn dúró díẹ̀ níjọ́ yẹn tó fi láǹfààní àti jà àjàlà tó fi parí ogun yẹn ọkẹ sọlọ́run pé ìwọ ọlọ́run ọ̀pá mi láti ẹni òórùn yìí náà ìwọ náà lọ́dẹ̀ ti pa máa ń dá dúró ká fi parí ètè àtẹ̀sẹ̀rẹ̀ tó pè mí náà. ọlọ́run dẹ̀ dàdú. ǹgbà tó di wípé lámọ pàtàkì ha nígbà tí wọ́n wọ àlẹ́ áwùdọ̀ lè mọ̀ kọ́ dà sátà bó ti wá nù áyà yẹn ní wàyí dẹ́kun náà dẹ́kun ló wá àdìhí ńkọrí àtà ọ̀kùnlù minha àyètò ṣe ètò rọ̀gọ́dà wọ́n wọ́n sáná sí lólémọ̀ sí ní. ọ̀dọ̀kún ní ọ̀dọ̀kúnú wa yé ẹ̀kọ́ yẹ kàkúnú mi ní á. Fàkùnú mi ní ẹ̀ṣù sí túmọ̀rọ̀ bọ̀dáhùn wà lẹ́kùnú bàbá tó jẹ́ dáhùn. Fàkùnú mi bàbá tó jẹ́ dáhùn wà kúrò ìtọ́jú náà fẹ́ràn lọ́kùnrin ọ̀dọ̀ ayé kùn. Wàlá mi ní lórí mọ̀. Ọlọ́run ní nígbà tá a sọ wípé ó dín kù lóò adihil kọrìyàtà ẹwà lókèrèjè ìyẹn àlà àrùtọ̀ lè mú kọ́dà tata ẹwà nú ẹ fọkùlù minha ayétò ṣe tún ọgọdà kẹwà máa jẹ nínú ẹ gbogbo ohun tẹ ẹ bá fẹ́ ní ohun tó máa máa tó yín ẹ máa jẹ nínú àmọ́ o tẹ bá wá wọ ìlú yìí wọn àdéhùn ló ń dábàá tó jà dáa ẹ wọ bẹ́ẹ̀ sujjadan idkhulul báábà báábà ìbàládì ẹnu ọ̀nà ẹlú yẹn tẹ́ ẹ bá fẹ́ wọnú ẹ̀ ẹ wọ bẹ̀ ní sujjadan sujjadan gẹ́gẹ́ bá a ti mọ̀ wípé sùjúdù oúnjẹ naw'un min àwọn ọjọ́ ti ta ní pọ̀ sùjúdù ìrìn kan nù rẹ̀ ìjọsìn ní bí òkú náà ti wà mẹ́ tó ìpọ́lọ̀ nìkan la gbọ́dọ̀ fi rin lẹ̀kùn. wà á nẹ́lí masajida lillahi ọ̀là tad'u ma'a ahada. torí bẹ́ẹ̀ ọlọ́wọ́n wá ní kí wọ́n wọ ẹnu ọ̀nà yẹn ẹnu ọ̀nà yẹn tó lẹ́ni tó ma ma forí kalẹ̀ ẹ̀rí kan wá ní sójàdá ìtumọ̀ rẹ̀ ni pé jámọ̀ ni yà ní sàjìdì. àì sùjúùdù tẹ́ẹ̀sì yẹn ó máa jẹ́ ṣukúrán lillahi ta'ala á ìsọpẹ́ fọlọ́m alama an'ama bihi alayhim min al-fathi wan-nafri lórí ohun tó lọ́wọ́ bá ti fún ọ nínú. wíwá ìlú yẹn àti àtìlẹ́yìn àti bọ́lọ́hún ṣe dálù wọn padà sọ́dọ̀ wọn ọ̀dà wọn padà sílùú wọn àti bọ́lọ́hún ṣe là wọn mílẹ̀ sí ìwọ̀ dọ̀láàlì nínú eéko tó nù wọn àti sísìnà afáwọn àlẹ́ àwọn fi àwọn sọ́nù tẹ̀síìrì tí wọ́n sọ wá látọ̀dọ̀ àtọ́lẹ́mù náà bá sì yí ké. abdullahi ibn abbas ama sọ nínú ọ̀rọ̀ ọlọ́run pé wàá dínkù olórí bàbà tó jáde wọ́n hmm. ní sùnmọ́ rẹ̀ náà ní rúkà á ẹ̀rì kan ra wọn òkú lè yẹ kọ́kọ́ ṣe fún tó ṣe sùjúdù kò lè rọrùn kó ṣe pélé ẹ̀kẹ́ náà báyìí yọ lọ yọ ṣe rúkú bá kéèyàn rìn kọ́ máa láì sòfin àwọn kẹ́ńtẹ́ ń gbà tá kéékèèké wọ́n máa ń sọ̀rọ̀ alábẹ́yẹ̀fọ́ tí wọ́n sì wà báyìí wọ́n dàbí pé náà sàhárà tù ní gbogbo àwọn agboolé bíbá ti máa ń ṣe gbà gbé bàtà jáde báyìí wọ́n máa lù àwọn yẹn wọ́n máa mú erí báyìí àfi ó lè rìn láti bí ìdójú máa fọwọ́ sí ẹsẹ̀ rẹ̀ dẹ̀ sì máa wà lókè wọ́n bá wù ú gbà mí báyìí ó lè máa yípo báyìí lórí òfurufú tí wọ́n tí ó sì nẹ̀tọ́ lé bẹ́ẹ̀ kò ní sẹ́ lè ṣe bẹ́ẹ̀ láti bí ìdé ẹ wo ẹnu ọ̀nà ìlú yẹn tó ti máa forí ẹni pé nínú àwọn ìlànà ọ̀lẹ́ ọ̀zá oníyẹn náà wà Abu Ja'far Jarir at-Tabari wọn kàn pé ní Abu Ja'far kò bímọ nínú àwọn àfa àti wọn yé àkọ́ni tó ń dà sírí wọn látọ̀dọ̀ Abdullahi ibn Abbas yìí pé wọn adékò lé ní bá sùn jáda wọn ní rúkà lẹ́ni tó máa máa tẹ̀ níbi ẹnu ọ̀nà kékeré kan wọn ní alihakimu gbẹgbàá wẹ̀ bẹ́ẹ̀ ibùdó àbí ìyẹn náà tó fàlejò ní kọjá kàlú mi ń kíbalẹ̀ àtìdá ìhìn ṣẹṣẹ àwọn Júù nìyẹn. lábí lọ wípé gbà tọ́lọ́wọ́ bá padà tún gbalẹ̀ fún wọn tọ́lọ́wọ́ wọn padà sílùú wọn rọrùn wọn wọn má gidi. ọlọ́run ní kán wọ ẹnu ọ̀nà ilé yẹn ní kíni o ẹnu ọ̀nà ìlú yẹn tún jẹ́ lẹ́ni tó tẹ̀. mi ń kí balẹ̀ àfìsá èyí wọ́n bá bẹ̀ yìnrìn wọlé sàrànlá yìí kí àásá yìí tọ́lọ́hún sọ yìí wọ́n bẹ̀ yìnrìn wọlé afáwọn alhassan albasri rahimahullah wọ́n ní umiru an yasjudu ala wujuhihim hala dukhulihim wọ́n pa wọ́n láti pé tí wọ́n bá fẹ́ wọlé tí wọ́n dojú bolẹ̀ tí wọ́n tẹrùn bá ẹ̀rí ohun tí wọ́n pa wọ́n láti rẹ̀ nìyẹn. wọ́n la dẹ̀rí nínú àwọn afọ onítàfsírì wọ́n ní tùmọ̀ sùjúdù nínú àwọn ẹ̀ní kí ni alùpùpù rẹ̀ yẹn ni pé kí wọ́n bara lẹ̀ fọ́lọ́n torí ta bá ní ká gbé pé kéèyàn forí rìn wọlé á sòrò tú. afọwọ́n kàfíìf ó ní ẹ̀kọ́rímọ̀ ó ní abdullahi bin abba sọ pé kánẹ̀lì báwù ẹnu ọ̀nà ìlú yẹn jọ yẹn kíbalà lè kébìlà ó dojúkọ àdojúkọ bí níyẹn máa fi ṣe dọ̀tí lọ́wọ́ sọ pé olólùbá bá tún jáda ẹ̀wọ̀n ọ̀bẹ̀ lẹ́nu tó máa máa tẹ̀ ẹ̀rí Ibn Abbas radiyallahu ta'ala anhu àti mọ̀jáyà àti sọ̀jáyà àti pàtàdà sọ hajj wọ́n ní báàbù tọ́lọ́hún tó bẹ̀ ọ́n náà ní báàbù lè tọ́tì ní báàbì ilé ìyá wọ́n lẹ́nu ọ̀nà kan ní ẹnu ọ̀nà àforíjì ni wọ́n ń pè ní Baitul Maqdis afáwa ara ti mú ẹgbà wa kẹwa èrò kẹwa pé wọn ni abilibab wọn ni wọn gbà lérò pẹ̀lú wádìí kò lórí báàbà pé alibaabu ń bẹ yẹn yanni mi ń jẹ ha tìlí kébìlà aláwọn bíi déyàn bá ń dojú kọ nílọ́run ni khasif ó ní ẹkẹrí mọ sọ fún ọ ní abdullahi náà bá sọ pé dákàlú aláṣekẹ dípò tí wọn gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu wọn ni ẹẹ kátẹ wọlé ọdà àní wọlé wọn bá fẹ́ gbẹlélẹ fáwọn wa wọn fẹ́ ẹgbẹ́ lélẹ̀ pé ẹgbẹ́ aláàfin lélẹ̀ wọlé ń bẹ ẹ̀rí láti lè fi yé ọ̀rọ̀ lọ. afáwọn sudan wọn látọ̀dọ̀ àbí sàyẹ́ndì eh, al-azdi látọ̀dọ̀ àbí al-kanud látọ̀dọ̀ abdullahi ibn mas'ud ó ní wọn sọ pé wájú kò lórí bàbá àti jada ọlọ́run sọ bẹ́ẹ̀ fún wọn ọ̀dà kàlú wọn á fẹ́ yé ọ̀rọ̀ lọ dákàlú mọ́kínìín ròhùn tìhìm àìrọ́fìrí rùhùsìhìm wọ́n ní kákẹ́bọ̀ àní tẹ wọ́n pa gbọ́dọ̀ òkè báyìí wọ́n gbórí òkè dáadáa pé báàsì wọlé nì sẹ́nu àwọn ọba sá ògiri ẹ̀ tí ọba ga kọ́sà tó bá wọn tètè wọlé nì. tí ó sáfi jẹ́ ọ́pọ́sìtì ń tọ́lọ́wọ́ bá pa láti rẹ̀ ọlọ́run ọba àlekè ọlọ́wọ́ sọ nínú àyà yẹn pé wàdí kò ló bá bá sùn jáda ẹ wọ ẹnu ọ̀nà náà sùn jáda lẹ́ni tó máa máa tẹ kọ́kọ́rọ́ ọlọ́run láti lè fi ṣèdúpẹ́ ọ̀kúlù hítọ́tún nàfẹ́lẹ́kùn kàtọ́ ayáàkùn àti wípé kẹsọ pé hítọ́tún ẹ̀rí gbólóhùn yẹn wọ́n látọ̀dọ̀ àfáwọn wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní pé yẹn mọ̀fìrà tán ìsẹ́fìrú ẹ wá foríjì wọ́n ní túmọ̀ rẹ̀ nìyẹn alhassan àti kọ̀tádá wọ́n ní túmọ̀ rẹ̀ ní wípé ọ tọ̀tọ̀ àná kàtọ̀yáná ọlọ́run o bá ní pa àwọn àṣìṣe wa rẹ́ kú òfin wa kọ́ bá ti mọ́ ìtumọ̀ wọ̀ kó ló hẹ́tọ̀ tún nìyẹn sáwọn pé alihapo inú òtúmọ̀ bẹ́ẹ̀ lè tú ẹ lè sọ pé alijaru awele hapso nǹkan yẹn ga tẹ́lẹ̀ awa rẹ̀ lẹ̀ nínú àwọn òtúmọ̀ bí àwọn mẹ́wù máa ń túmọ̀ kínní ọgbà wọn sẹ̀ lè sàlẹ̀ wọn ni. ọ̀tọ̀ọ̀tù anẹ́ kàtọ̀ ọ̀yá anẹ́ àṣìṣe wa báni rẹ̀ lẹ̀ gbé kúrò nàfẹ́lẹ́kọ̀ọ́ mú kàtọ̀ ọ̀yá kò àforí àṣìṣe yìnyín tẹ́ bá ti wí bẹ́ẹ̀ ọ̀sánẹ́sì ìdólmọ̀ sí ni àti fáwọn ẹni tí wọ́n bá jẹ́ ni dáadáa tí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn ìtumọ̀ rẹ̀ níyà o ẹ̀rọ káwọn sọ pé ọlọ́run forí ọjà ẹni tí ọba á sẹ̀ sáà tó tọrọ àforíjì fún ni ọjà ẹni tí ọba tó wá lẹ́sẹ̀ lọ́rùn ọlọ́run tó máa sàlẹ̀ sí dáadáa rẹ̀ ó ti lẹ́sẹ̀ tó máa gbà lọ́dọ̀ ọlọ́run tẹ́lẹ̀ ọlọ́run tó á mú lálẹ́ sí nítorí pé òun ò tún lẹ́sẹ̀ lọ́rùn wọn ní eléyìí jẹ́ kí ni ọ ọjọ́ jawabu al-amr ha níbẹ̀ ni ó di ọ pé hítọ̀ tó yẹn àṣẹ ni alẹ́ sì kẹ́ àṣẹ ni ọ̀kúlù hítọ̀ tó nàfẹ́lẹ́kùn kàtọ́ ayáàkù nàfẹ́rù ẹ̀rí àlẹ́ jawabu al-amr á sì forí àṣìṣe yín á forí ẹ̀jìn ọ̀sán ẹ̀sìn ìdólímọ̀ sí ni àwọn tó bá dẹ̀ jẹ́ ni rẹ̀ a máa ṣàlésí fún ọ ìtumọ̀ rẹ̀ ni wípé tẹ́ ẹ bá ti ṣe ohun tá a pa yín láṣẹ rẹ̀ á forí á ti ṣe yín jìn ọ̀dọ́ afunẹ́ làkúnmúlẹ̀ hasanẹ́ àwọn dáadáa yà dẹ̀ máa di ìpele rẹ̀ ajá sí pé ìhun tọrọ yìí bá jáde ni wípé àwọn yehud umiru aniyasọ òun lè láyè dáhàlá wọn pa wọn láṣẹ pé kọ́ńtẹ̀ fọlọ́hún ọba ara rẹ̀ fọlọ́ ọyìn dalifasi nígbà tọ́lọ́wọ́n ọba ti mú ọwọ́ Palestine padà bilifin ọba ara rẹ̀ fọlọ́ pẹ̀lú iṣẹ́ wàlúkọ́ọ̀l tí wọ́n bá ara rẹ̀ fọlọ́ pẹ̀lú àti ohun tá bara lẹ̀ fọlọ́run nìyẹn la ń sọ fún wa yìí pé ìgbàgbọ́ kó tó lè di pé yọ jẹ gbàgbọ́ ẹ̀ bá ròyìn Imam Bukhari rahimahullah wọ́n ní kìí sọgọ́ta kìí làwọn táwọn kí lọ́dọ̀ tó lè fi gbọ́n pátá ni wọ́n ń fìdí ẹ̀ múlẹ̀ yìí pé ìmọ̀nà ọ̀nù wà á mọ̀lẹ̀. ìhun tí ń jẹ́ gbàgbọ́ o a máa sọ a sì máa ṣe ni. yóò sì lé sí pẹ̀lú kíni o pẹ̀lú sẹ́tẹ̀lé ó dẹ̀ sì máa dínkù pẹ̀lú kíni o pẹ̀lú ẹ̀rí nǹkan méjì lọ́wọ́ ẹ̀kọ́ bára lẹ̀ fọlọ́hún nítorí fọlọ́hún ọba padà mú ọwọ́ àyèyàn nírọ̀rùn bìlìfẹ́yìn pẹ̀lú iṣẹ́ ìyẹn ni pé wọn adé kò lórí bàbà tó já dánu iṣẹ́ ni iṣẹ́ lélẹ̀ yẹn ìjọ ti dẹni wọ̀kúlù hìtọ́tún eléyẹn jọrọ̀ ẹ tún wáá sọ wípé tó àforíjì ọlọ́run là á tún ń o ìtumọ̀ rẹ̀ ni pé kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn kọ́ dẹ̀ wá foríjì ẹ̀ṣẹ̀ wọn kọ́ dúpẹ́ lórí ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ti fún wọn àti ìtètè yára lọ síbi eléyìí gẹ́gẹ́ bọ́lá ọba àlejò ọlá ti sọ nípa Ànábì sallallahu alaihi wa sallam nínú sọ́ọ̀tún náfẹ́ ọlọ́run ní ìdájá anásùrùlọ́ọ̀hì wà lùfàdù ọ̀rọ̀ àná. bismillahi rahmani rahim idha jaa anásùrùlọ́ọ̀hì wà lùfàdù ọlọ́run ọba ní nígbà tí nasrullah yọ ọ̀la ẹ má jẹ́ àgbàgbé súrà yìí ọjọ́ súrà kan tó fi àfa ńlá kan òun náà ní àfa wa abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma. nígbà tí a rí apá kan náà àwọn àgbàlagbà àwọn sàhábà tó fẹ́ jẹ́ nù ọ̀gá fún un. pé kí ni ṣe? tó ṣe pé ìjókòó àwọn àgbàlagbà tá a bá fẹ́ jókòó èyí ṣe tó ń mú Abdullahi ọmọ kékeré wọlé síbi táwọn àgbàlagbà fẹ́ jókòó. kádẹ́sì má gbàgbé wípé Ànábì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n kò láyé afáwa Abdullahi ibn Abbas ọmọ tó mélòó ni wọ́n gbà yìí sixteen years ọdún mẹ́ẹ̀ẹ́dógún péré ìyàwó àyìnká jẹ́ àfáwọn náà tún jẹ́ kí ni àwọn ọjọ́ twenty ẹ̀rí ẹ̀rí gbọ́jọ́ orí ní kéré tòótọ́ tí ó fi dìgbà tí àbá ọmọ rú wà lórí ìjọba yẹn ẹ̀ ọdún méjì àbọ̀ péré náà ni ọdún méjì àbọ̀ tí àrùn sọ̀tàlá fi ju àbáṣọ sídìí kọjá lọ tàlà òun náà lòun náà dẹ́sì lò lẹ́yìn ẹ̀ tọ́hún náà fi jáde láyé tọ́hún yẹn gbé ọjọ́ orí àfáwọn akẹ́wọ̀n tó sì gbé twenty náà níbi tá a ti wá rí àwọn àgbàlagbà tọwọ sixty ọmọ ọgọ́ta ọdún tọmọ títí nílẹ̀ tó wá tó wá à ah, ẹ wà o àwọn òpéjòkó àwọn àgbàlagbà lélẹ́yìn fẹ́ jẹ́ ni èyí ṣe tó ṣe pé gbogbo alẹ́ là lọ́mọ kéékèèké ká máa káwọn ọmọ wa wá. Hmm. àfa àwọn ọmọ ìfúnná kàtọ́ ọ̀rọ̀ ọjà lọ́dà àwọn àwọn ọmọ táwọn rí o ọ̀dà ó lé. wọn á sùn wọn wá àtijọ́ kan wọn tún ní ìjòkó bẹ́ẹ̀ wọn bá ní ká àfàdúrà ìdúná àbáṣe kan wá àfàwọn ẹni táwọn bá mọ̀ pé àrà kan fẹ́ẹ́ ní àwọn pé wọn wọlé báyìí wọn bá ní tó gbogbo àgbà kan o kí lẹ fẹ́ sọ nípa sọtún náà sọ kálukú ni eléyìí adé àlè fi sóra a mọta ṣé jẹnẹrétọ̀ yín náà lè fi ọ̀yàn wọlé rẹ̀. ẹ lọ sọ àbí wọ́n ń dáná nìkan ṣé ẹ̀gbọ́n náà bí tọ̀. wọ́n láwọn ọmọ yìí pé wọ́n tán gbà lérò ọjọ́ yẹn nìyẹn ọba wọlé pẹ̀lú àti kí lọ́lọ́run gbà lérò pẹ̀lú lásánná kálukú bá níbẹ̀ ni a ọlọ́run fi ń fún àná kò sọ́lá nírò wípé mọ́kà máa di ilẹ̀ Islam wọn máa padà di ilẹ̀ islam tó bá yá kálukú sórí sí afáwọn ọmọ ọmọ kàtọ radiyallahu ta'ala anhu wọn wá ké sí abdullahi ibn abbas radiyallahu ta'ala anhum ajma'in ike jẹ́ bí wọ́n ṣe rí yìí lórí à wọ́n lọ́tọ̀ ní báwọn ti mọ̀ sí ohun táwọn ọmọ ọ̀sìn ni pé súrà yẹn ọwọ́ á ànẹ́bí ìgbà ní sọ̀sálà àṣàfẹ́ra àsìkò rẹ ti tó. ó ní nítorí pé gbogbo nǹkan tó wà nù súra yẹn tó jẹ́ àṣàlá ní ń dórí mọ́tì rẹ̀ ṣe tẹ́lẹ̀ ó máa ń ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n kò tó nígbà tó lọ́wọ́ bá sọ pé ìjà

ọlọ́run wa àpàdé sọ̀tàlá láti yí pé sábẹ̀ ṣàfọ̀mọ́ pẹ̀lú ìbá fi yìn fún ẹlẹ́dàá rẹ̀ wá sẹ̀fíù kó sì máa wá lálàforíjì. tọ́lọ́ lọ́wọ́ bá yọba tí máa ń gba tuntun bẹ́yẹn ni wọ́n láti gbà ẹ́ ráyè títí ọlọ́run dún ní mọ́ nínú ọ̀run rẹ̀. subhana rabbi alaazim. Ah. سبحانك اللهم وبحمدك ها ايوه يا وبحمدك اللهم اغفر لي ní ti ọlọ́run tẹ̀lé náà. débi parí nínú àwọn àtẹ̀sí báyà ìyàwó àyìn ṣàkà ìwọ tó ń wí lẹ́nu jọ́ mẹ́ta àwọn onímọ̀ tọ́lọ̀ ń pa mí láti rẹ̀ ọ̀dọ́ ní mọ́ tó báyìí tẹ́lẹ̀. tó nípa bẹ́ẹ̀ ìjọsìn iṣẹ́ àtọ̀rọ̀ òun là á fi dúpẹ́ ìdẹ̀rẹ̀ ọlọ́run ìyẹn lọ́lọ́run ọba subhanahu wa ta'ala wá pa àwọn ọmọ àwọn yehud àwọn Isra'il lọ́lọ́run pa wọ́n láṣẹ wọ́n chíǹjì ẹ̀ ọlọ́run ọba sọ wípé. وبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون الله فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم قوادك أو على badalu wọn pààrọ̀ gbólóhùn kan tó yàtọ̀ sí yìí tọlọ ni wọn sọ alimami Bukhari rahimahullah wọn látọ̀dọ̀ àbí ìwé ọ̀jẹ̀ lọ tàlà ánì látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní wọ́n sọ fáwọn ọmọ ìsirahílù yìí pé tẹ́ ẹ bá fẹ́ wọ ẹnu ọ̀nà Baitul Maqdis ẹ wọ bẹ̀ tó jàdán lẹ́ni tó máa máa tẹ̀. wàhálà àti bẹ́ẹ̀ bá tún bẹ́ẹ̀ wọ bẹ̀ tíṣẹ́ nìyẹn ò tọrọ bẹ́ẹ̀ tún máa máa sọ ẹ sọ pé hẹ́tọ̀tún àforíjì ọlọ́wọ́ ọba òun là ń fẹ́ foríjì wa o ìgbà tí wọ́n wá wọlé dákàlú yẹ́sàfúnẹ̀ wọ́n bá sọ pé àzàwáhẹ́fù òun ní irú àwọn ejò tí máa ń fàyà wọ́ ni. yẹ́sàfúnẹ̀ alá àsìtá èyí mu wọ́n wá bẹ̀rẹ̀ sí ní wọ́ wọ́n ń fi ẹ̀yìn wọ́ hànàlá àwọn nìkan tẹ orí bàbá yìí ni wọ́n á ní àìsèǹjì ìhun dọ́lọ́run ní káàtì yẹn wọ́n wá ń fẹ́ yìn wọ́ ọ̀yà. ọ̀bá dàlú wà kọ́ọ̀lù ọ̀bẹ̀kùn ìṣàrọ̀. subhanallah ọlọ́run sọ fẹ́ fẹ́ hìtọ̀tún ọ̀là ní wíbẹ̀ nítorí pé hìtọ̀tún bìṣìdá ẹni ọba ọmọ kéwú ká tọ́ba fẹ́ máa ka kéwú bí ọmọ fẹ́ wọ́n lè sọ pé ń tọ̀tù ẹ̀pẹ́ nù kẹ́tọ́ mi máa mọ ọmọ sẹ́yìn òun ni kọ́rin mú ka kéwú gbogbo yìí tí wọ́n bá ṣe máa yóò pè ní mọ́n. ọba débi àyà sọ́tìlì àìsàn mọ́kánà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ sọ pé mọ́kánà muhammadu abba ahadi ń bọ́mọ̀ sẹ́yìn ó kánìyàn àtàlájà ìsẹ́yìn nìyẹn alẹ́ ti kẹ́tì níyẹn bá ti ń ka kí wọ́n tètè kẹ́tì pé ará àsẹ́yìn ní ń ka kùránì wọ́n ti kó ní kíra bó ti yẹ kí yẹn ka kéwù. tọ́ ọlọ́run wa ní kọ́ sọ pé hìtọ́tún ìyẹn ní ìtumọ̀ ìtumọ̀ ẹ̀ ní wípé àforíjì ọlọ́run ọba òun là ń fẹ́. àwọn wáyé wọ́n wá fa ṣídà rẹ èyí tí ọjẹ́ tọ̀ ẹ́ rí i pé tá a bá fẹ́ tú ṣídà rẹ̀ ìlìkìtàbàtì àròdìyà nínú àkọtọ àwọn oní àròdò àwọn akọrin tábà fẹ́ túlẹ̀ ìyẹn náà dẹ́sì ṣe déédéé bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn onídàájú ìdùnnà wọn ní pé ẹ kọ́kọ́ kàtàkì. ẹ̀rẹ́kọ̀ ẹ bá ka tó gba dán ẹ wàá ka ohun tó gba araka fún àkọ́kọ́ tó gba sùnkú yẹn àwọn àṣẹjẹ sí lulu nukuda ọdí yẹ nukuda mọ̀ ẹlẹ́wọ̀n gbogbo kí ni nukuda èyí tá a nukuda ra akari mu ami abuba. yíyàrá àyínbá àkóòfin àjọba àkóòfin fa kábíwo kámlásà àlíásà gbogbo gbẹdọ àbí sàmì. ẹ bá bẹ̀rẹ̀ sí wí nísìnyí ẹ rí ní gbogbo àwọn aṣàbáwò máa rí bí ẹ wà ó bí wọ́n ṣẹlẹ̀ báyìí ṣé kéwọn náà ló le tó báyìí àkínlá ọgbọ̀n tá a ké ń gbà yẹn ni àyínbá àkóòfin gbogbo àwọn oníkéwò sí i láyọ̀ aláìpẹ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀sìn káàkiri wọn àwọn òwe à wà wá ní àgbẹ̀bà fòfin bó ṣe pé àwọn mọ́là ni wọ́n kọ́kọ́ mú kí wá kíní èdè haúsá yẹn náà wọn àfi ń gòkèwú wọn ní àléfù bá ta ta kíni jíìm háù mèrúwa àbí àákàrí wọn àbí háù mèrúwa ìtumọ̀ ìgbé káwù tó ní omi nú ńdọ́gbọ́n sàlàyé ẹ̀ nìyẹn káwù mìíràn wá ìyẹn ni pé tọ́ bá fẹ́ pè bó ti yẹ kó pè é ọ yẹ kí tọ́ wọ́n jáde lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ pé kà kà ìtọ́ ọ̀kan jáde ọgbà àwọn kìnìyàn làwọn dọ́gbọ́n sàlàyé mẹ́ ibi mo wá lọ ní pé ọlọ́run ní hẹ́tọ̀ tó ẹ sọ wípé àforíjì ọlọ́run ọba la ní ìdí o. pẹ̀lú wípé sọ àkọ́kọ́ gba sùrùkú yìí kejì gba kí ni ọ ọgbà araka wọn wá yọ sọ àkọ́kọ́ yẹn kó fi nunu sí. bàbá ni híntọ̀ ni híntọ̀ híntọ̀ dẹ̀ ní inú èdè lábá kóró ọkà bàbá níjẹ́ bẹ́ẹ̀ àbí jéró habbatun fi ṣàrà wọn ní irọ́ kí ni jẹ́ bọ́yọ̀ ọmọ wí ni kóró ọkà la wọ́n chíńjì ẹ̀ alimami nasaayi rawahu mawqufan wọ́n nínú ọ̀rọ̀ lọ́gbà pé hitatun bàdàlú wọ́n chíńjì wọ́n bá ní hatatun pé horo kan díẹ̀ ní horo ọkà babalá ní abdulrasaki gbarú ẹ̀ wá abdulrikihi uh, al-Bukhari àti Muslim àti Tirmidhi yóò abájá ohun tí àwọn àbóǹdà fìrí wa sọ. So àti ohun tọ́rọ̀ yìí ń tọ́ka sí òun ní pé àwọn yehud àwọn jù yìí bẹ́dàlú amrullahi lahum minal khada'i bil qawli wal fi'l àti ọlọ́run tọ́lọ́run pa wọ́n pé ẹ̀sẹ̀ báyìí ẹ̀sọ̀ báyìí bẹ́dàlú wọ́n pààrọ̀ rẹ̀ ẹ̀rí wọ́n pa wọ́n láti ẹgbẹ́ kọ́ wọlé sójà dá lẹ́ni tó máa máa forí balẹ̀ wọ́n ní à orí balẹ̀ kọ́ orí balẹ̀ ní. ọ̀dà kàló yẹ fúnẹ̀ wọ́n ní ọ̀dà àwọn máa máa wọ́ ni o àlá àtìsá ìyé àwọn máa fẹ̀ yìn wọ́bọ̀ ni ẹ̀yìn làwọn máa fi wọ́bọ̀ wá. wọ́n ní wọ́n tún gbórí òkè báyìí ẹ̀yìn là máa fi rìn bọ̀ ọ̀nà ẹ̀rùn òkè. wọ́n pa wọ́n láti ẹ̀kọ́ sọ pé hìtọ̀ tó ń sọ ìgbésùmọ̀ rẹ̀ ní pé ọlọ́run pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ pàṣẹ wa rẹ́ o wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fọlọ́run sí ẹ̀yẹ wọ́n ní fíńsà tó ń fi ṣẹ̀yìnra kọ́rọ̀ jéró kan la mà nídìí wọ́n ní hàdà ìrọ̀ àti mọ̀ọ́yọ̀kọ́ onímọ̀ àlùmọ̀kàlẹ́ fàwọn àlùmọ̀ àdẹ́dà ọlọ́run ni ò jẹ́ kí káwé yẹn dàbí ọlọ́run o ìtọ́wọ́ tẹ̀yìn wọn fi bínú màmá alágbára tábàwò yìí tí àwọn yehudi ṣe paríparí ìyapa àti agídí tó lágbára pọ̀ sí wọ́n ní nítorí ọ̀rọ̀ Ọlọ́run ọba ti sọ ìyà ó ti sọ kalẹ̀ fún ọ pẹ̀lú àìnígbàgbọ́ dọ́kẹ̀wọ̀n ìjáde kó nù tẹ̀lé tọ́lọ̀ Ọlọ́run ní ọ̀bá dala lẹ́dínà lọ́la mu. àwọn ẹni tí wọ́n wá sábò sí mínàlì ẹ̀hóòdì nínú àwọn Júù yẹn bá dàlú wọ́n yí padà gbólóhùn ọlọ́run forí jì wá wọ́n ṣe ń jẹ sí hóró ọkà bàbá gan. ọlọ́run la wá sọ̀kalẹ̀ fún àwọn alábòsí yẹn rígísà mínísítà náà ìyà láti inú sánmà. Ìmọ̀kànú pẹ̀lú bọ́sẹ̀ jáde kó nù tẹ̀ láti ọlọ́run ọba tó pa wọ́n. Afáwádọ̀ Hàn látọ̀dọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọ́n ní gbogbo nǹkan ẹ̀ yóò wù tá a lè rí nínú tíra ọlọ́run ọba ọba ti jẹ́ àrọ́jísù ìtumọ̀ rẹ̀ náà ni àlàáda ọlọ́run májà bá wọn jẹ́ ìyàní jẹ́rẹ̀ àrọ́jísù ládùúgbò pa ìtumọ̀ kéwú bẹ́ẹ̀ ọba kéde bí eh, eh, ìmọ̀ àrùn báàrí kan bẹ́ẹ̀ tí ń pè ní báàrù rọ́jì òun ni wọ́n sábà máa fi ń kọ àṣírú awil àṣàrù tàlẹ́mìyà gbogbo àwọn orin tó bá ti jó orin ẹ̀kọ́ báàrin àwọn máa fi ń kọ ẹ wọ́rọ̀ àlùfíà mẹ́rin àti àlùfíà àti ìmáàmù sọ̀yọ́ọ̀bẹ̀ nípa tọ́jẹ́ ti mùsọ́lá alhadith báàrú yẹn náà wọ́n fi kọ rọ́jísù ni òun ni mùsàfọ́ ìlú mùsàfọ́ ìlú mùsàfọ́ ìlú mùsàfọ́ ìlú mọ̀tàfà ìlọ́run mọ̀tàfà yín ló. kàlámù náà láwùjọ mú fi tó ń ká sẹ́kì. wọn rẹ di bẹ́ẹ̀ ẹ́ mọ̀tàfà yín ló mọ̀tàfà yín ló mọ̀tàfà yín ló bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn orin ìtàjú rí òun yẹn náà wọ́n fi kọ́. súnmọ́ gbogbo orí jésù yòówù tẹ́ ẹ bá ti kà nínú àlùfáà láṣà ìyá ni ọlọ́mọdé ara wọn jìyà wọn ni wọn gbẹgbẹ abẹ látọ̀dọ̀ mujahid àti abi malik àti sudaya hasan ọkọdada ìdí anáwó làdàb ibùn abi hatim látọ̀dọ̀ saad ibn malik àti usam ibn zayd àti fuzayma ibn thabit rọdí aláwọ àyìnbó wọn ló jíjẹ Ọlọ́run sọlọ lọhùn àdìsọlá ń sọ báyìí gbé. tọ́ lẹ́yìn láti sọ pé méjì nìgbóná ẹ̀rí pa àsọ̀yẹn níjẹ̀jọ́ àtọ́ọ̀nù ìgbóná ríjìzù ríjìzù lòun náà ìyá ni tọ́lọ́hún ti fi jẹ àwọn tó ṣáájú yìí. Dàbísọ̀ wípé tọ́ba yẹ kó dé bá mùsùlùmí tó bá pa mùsùlùmí mùsùlùmí kúkú jẹ̀rí nìyẹn. Lẹ́nu bá bẹ̀rẹ̀ sí kébèrè ìyá ni àtìyàdéyà ló dé bá yẹn. Báyìí ni An-Nasa'i ṣe gbà wá wọ́n ní ìpínlẹ̀ hadith yẹn ọwọ́ àánú Sahih Bukhari wa Muslim wọ́n ní òtítọ́ ọlọ́run sọ́lọ́ àtọ́lá sọ báyìí pé. ìyẹn ọ̀há túbọ̀ wípé àṣeyàrá tó fi islam kálá kò sí ṣeyàrá nínú islam òun ni kí a wò pé tí nǹkan báyìí bá ti rí báyìí àbí ká sọ pé àìsàn báyìí ó máa bá rìn yàn. ẹ̀rí pé hadith àbí ìbọ̀rọ̀ kan wá ìpìlẹ̀ àìdí wa àgbọ́dọ̀ nígbàgbọ́ yí pé rẹ̀ ń bẹ pété àìsàn kan bá ti mẹ́nìkan fúnra ara ìsàn nìkan ló máa rẹ lómi àgbọ́dọ̀ nígbàgbọ́ ń pa wọ́n là pé ara ìjágbe mẹ́yẹ káfẹ́sẹ̀ ní àjò ní ká wá ké mẹ́yẹ títọ́ bá ti gbọ̀tún ajásí pé nìyẹn máa dá nìyẹn tọ́ bá ti gbòòsì báyìí nígbà tá a jágbe mọ́ ìrìnyẹn ò ní dá nìyẹn àgbọ́dọ̀ nígbàgbọ́ ń pa ẹ̀rí. bákan náà wọ̀lẹ̀ àsọ́farọ kágbàpé láburú wà lára oṣù sọ́fà àgbẹ̀rọ̀ nígbàgbọ́ ń parẹ́. bákan náà wọ̀lẹ̀ àmẹ́ta kíkẹ́ ẹyẹ fowé ẹyẹ fowé yá oṣù fọ̀ ṣíṣẹlẹ̀ kẹ́ máa ṣẹlẹ̀ bákan náà ìnígbàgbọ́ àjà kíkẹ́ àjà. wọ́n ní wọ́n á kó supamọ́ lé tó bí ọgọ́rùn-ún báyìí sínú àká wọ́n kàn lè tó di náírà wọ́n wà ní àwọn àjà òun ní ń gbé agbọ́dọ̀ nígbàgbọ́ ń parẹ́ báyìí kí ló á dé tí hadith yìí ti wá àti máa ń dá àwọn ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ìpè ìdánsẹ̀mí àìsùnmọ̀ sọ̀rọ̀ ní àrùbẹ̀ kẹ́ ẹ bá gbọ́ pé ìgbóná wáyé lórílẹ̀ kan ọ̀la àtẹ̀lẹ̀ kò ló hà ẹ má wọnú ẹ̀ sékè wà sí pa sí nígbàgbọ́ pé tá a bá fi wọnú ìlú yẹn tọ́hún náà yẹn máa máa rìn wá bẹ́ẹ̀ ni àwọn àìsàn kan wà tó fi fi ọlọ́run bá di di ìkádàrà alábuwé rẹ̀ mọ́hún lára irú ẹ̀ ní tọ́rún náà inú ẹ̀ nìgbóná wà inú ẹ̀ wà inú ẹ̀ wà ọlọ́run kádàrà rírìn mọ́ lára ìgbọ́dọ̀ jẹ́jà abẹ́sí gẹ̀ẹ́sì nítorí pé àwọn sálá ń sọ̀rọ̀ yẹn náà ló tún sọ fún wa. ìpè fírọ́ mínẹ́lì màjèzómi ìrọ́rọ́ ká mínẹ́lì àṣàt sáfún ẹni tó lẹ́tẹ̀ bó o ṣe máa ń sáfún kìnìún. nítorí pé ọlọ́run ọba àlejò láti kádàrá ìrìnmọ́ adẹ́tẹ̀ títí wàá fi ẹ bá ń gbé ọlọ́run ti kà kọ́ọ̀lẹ̀ yẹn mọ pé kọ́rin ọ̀ ní sẹ́dí àìsàn pé kò ṣe kí ni o ọ̀sán àfùsọ̀rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ àfihàn àdìsí yẹn gbọ́ yìí o má jẹ ká sìn gbọ́ yìí o àbí sọ́sálá náà lọ sọ̀rọ̀ yẹn pé kò sí rìn adàlẹ́ lábọ́ oko kan òun ti gbóko ti pẹ́pẹ́ gan wọ́n ní òjijì ọ̀rọ̀ èyí ló wí o ti máa ń sọ ọ́ tùmọ́ tó ní ìyàtọ̀ kò sí rìn bò èyí ṣe tó ṣe wípé ràfúnmi ti ń dẹ́ lára dára tí gbogbo àwọ̀ rẹ̀ jọ̀lọ̀ àwọn afi sáàrin ẹlẹ́kùrú wọ́n ń pe àìsàn kan ní àlìjárab járàbù yìí a tó bá mu nírú ìwé máa rí já ni tí ká sọ pé kùrú mẹ́rin tó máa rí jákujáku. èyí wá ṣe tún ṣe wípé fi sáàrin àwọn ràkúnmí yẹn tó ní ọwọ́ adé yìí tó ní èkúrú ní. ìṣẹ́ ọlọ́run wá bí léèpé fáwọn ní àádẹ́lẹ̀ àwọ̀lẹ̀. tó bá ṣe wípé wọ́n gbà pé lékùrú yẹn ló kó rẹ̀ yìí tí ò lékùrú ta ló kó rẹ̀ láláwọ̀ kan tó lékùrú yẹn. mo wá sọ fún wa yìí pé lẹ́ẹ̀kan náà àwọn nǹkan irú ẹ̀ nìkú náà sọdí irú ẹ̀ lẹ̀ bólà tí lọ́sẹ̀ jáde yẹn náà díẹ̀ sọ pé ti ní ọlọ́run náà nígbàgbọ́ pé fúnra ara ẹ̀sìn yẹn ní òsè kí ni o ilé ọmọ máa rẹ̀ ṣùgbọ́n yóò rẹ̀ pẹ̀lú kí ni o pẹ̀lú kádàrà ọlọ́run ọba subhanahu irú àwọn èyí tọ́lọ́run bá ti wá kádàrà bẹ́ irú ògiri ilé ń wó lọ ọlọ́run láburú mọ́ sọ pé mi ò gbé o o bí ó bá wó pa mí kó èyàn ó kó níbi ògiri létí ń sọ̀kò létí ń sọ̀kò lọ́wọ́ èyàn ó kó mẹ́ta ọlọ́run ti kára aláburú mọ́gìrì ilé yẹn pé tọ́ bá wókú wópa yẹn lóòótọ́ tọ́ bá kú lọ́wọ́ ẹ̀kú ṣèṣì tẹ̀wọ̀n pa oúnjẹ jọ tọ́ bá ṣèṣì ọkẹ̀ kú mọ́ lójijì ó wópa ọ báyìí ọkẹ̀ rún mọ́ bẹ́ẹ̀ ni tọ́ bá ṣèṣì bẹ́ẹ̀ kò sí wàhálà ọkúkú jẹ̀rí nìyẹn bóyá pé yẹn wá lójijì ṣùgbọ́n ìwọ gẹ́gẹ́ mọ̀rọ̀ bá nìyẹn ti èèyàn lo súnà ń bẹ̀ yẹn ṣùgbọ́n lẹ́ẹ̀kan náà bá a ṣe ń lo súnà yẹn kò túmọ̀ ọ̀pá àgbà pé nǹkan yẹn ni ó ti fúnra rẹ̀ àmọ́ pẹ̀lú kí ni o pẹ̀lú kádàrá ọlọ́run ọba subhanahu wa ta'ala. wọ́n ti sọ ọlọ́run wa sọ ibi tẹ́ ẹ bá gbòòrò ògbó náà ẹ má wọ̀ bẹ́ o. tọ́ba rẹ̀ ṣẹlẹ̀ sílùú dẹ́yìn náà wà ẹni ìjáde ń bẹ́ o kọ́ máa pa yín mọ́ bẹ́ẹ̀ báyìí náà ẹ̀ǹdẹ́ ọba ti làkọ́ lànà yín. torí kì í ṣe pé káìsàn mú ọ̀kan mi ń sàfihàn aṣa hínà mi nà dàrí ọ̀kan mi ń sọ híhí màtá mi ń gẹ́rì àyẹ̀láti ọ̀kan mi ń sàfihàn aṣa hínà mi nà dàrí kan mi ń sọ híhí mélòó mélòó ẹni tó lálàáfíà máa tà tó ti kú mi ń gẹ́rì àyẹ̀láti wọ́n ti gbogbo àyẹ̀wò wọn ni tó ọ̀sà kẹjáde láyé náà wọn ò rí nǹkan kan sọ ọ̀ká mi ń sàkéyí mi mélòó mélòó ẹni tó wá jẹ́ abirùn sẹ́yìn tí abirùn ni tí kọ́dẹ̀ ẹni tó bá lọ àjò ó sì lọ lọ ọdún mẹ́wàá wọ́n yá lu èbó ni àbí lùkà lọ́lọ́ tí ọba dé báyìí gbá ah, ọlọ́run foríjì bàbá akíní yóò ti kú wọ́n ní à ah, ńbẹ́ńbẹ́ ẹ ńbẹ́ńbẹ́ eh, wo à ah, àní ńbẹ́ńbẹ́ bí ṣe ń ṣe bẹ́ẹ̀ ní ṣe ń ṣe. ọlọ́run sùúrù mọ̀dáwà kẹwàá ládùúgbò báwa ti mọ̀ wọ́n gbà wá kékeré nìyẹn mọ̀dáwà yìí di ọlọ́pàá látìgbà tá a wà kéékèèké bá a ti mọ̀ ọ́n náà bí wọ́n ti wà ní náà wọ́n wà dì. kẹ́nìkan wá di dàgbàdàgbàdàgbàdàgbà fún àwọn abẹ́rẹ́ pé ọlọ́pàá kan ìjọ òní ti kú ọlọ́pàá wà kẹ́ wọ́n tún wà ń bẹ́ẹ̀ kódà wọ́n ti hùrù mọ̀ lórí báyìí tó ti wúwá pátá bá a ti ṣe mọ̀ wọ́n lágbà náà nìyẹn. káwa wà lọ́mọ ẹ̀rí wọ́n ní Ibn Jarir látàdà fúnṣẹ́ àmọ̀ Zayd látọ̀dọ̀ jíjọ́ mùsùlùmí wọ́n ní iná ọ̀yà. tọ́ iná hàdà lìwájà àlìwájà yàní ìgbóná yìí àti irú àìsàn káìsàn yìí ọ̀rẹ́ ìjẹsùn ìyá ni tọ́lọ́run ti fi ṣe ìjìyà fáwọn apá kan ìjọ tó ti ṣáájú yìí. Ọlọ́run fi jẹ wọ́n níyà kódà wọ́n wà nínú àkọọ́lẹ̀ pé gbogbo àwọn tó járúgbó àwọn yẹ̀wò di ni wọ́n kù nígbà tó wọ́n kọ́ Jésù kalẹ̀ gbogbo wọn pátá kú àwọn ọmọdé nìkan ló kù pé wọ́n ti lọ bọ́ sí ẹ̀sìn lórí tíìbù tẹ́lẹ̀ ilẹ̀ tá a fẹ́ wọ̀ látijọ́ yìí ilẹ̀ ìlérí táwọn náà wá wípé ilẹ̀ ìlérí ọyẹ kọ́ bọ̀rọ̀ dúpẹ́ wọ́n fi iṣẹ́ dúpẹ́ hmm, wọ́n yapa ni wọ́n yapa lọ́rọ̀ wọ́n yapa níṣẹ́ ọlọ́run la wá sọ̀kalẹ̀ fún ọ rígísà mìíràn sábà yìí atọ́ rígísù kalẹ̀ fún ọ láti sábà ìyá bímọ kàánú yẹn fún sokòón pẹ̀lú mọ́síńjáde kó nù tẹ̀lé tọ́lọ́run àwa tún débẹ̀ ìyẹn jẹ́ agídí tí wọ́n tún mú lẹ́yìn dáadáa tọ́lọ́run ṣe fún wọn. ọlọ́run bá tún ṣe dẹ́ra mí fáwọn ọmọ ìsìnláyé ọlọ́run ní wàyí ẹ̀sọ́ musa ní kọ́bí ní ìfọ̀kúnlẹ̀ lórí ibi àtọ́ kàlẹ́ ájà ọ̀hún sájà wọ́n ti mí ní oṣùlẹ́ta aṣọ́ta àìlẹ̀ ọ̀dẹ̀ àìlímọ̀ kúlò ọ̀nà ẹ̀sìn mọ̀ṣọ́ta ọ̀hún kulu washrabu min rizqi llahi wa la ta'thaw fil ardi mufsidin. wa idh istasqa musa liqawmihi faqula qud bi'asaka al-hajar فانفجرت منه اثنتا عشرة عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين ọlọ́run bá lè kí ọlọ́run fẹ́ sọ ìdára tó ṣe fún àwọn ìyàwó bó ṣe ti rí pé ìṣẹ̀lẹ̀rú méjìlá ni a máa fún sẹ́ni ìdílé méjìlá náà sì ni wọ́n. ọlọ́run ọba àlekè ọláwá ń sọ báyìí ọlọ́run ní oṣùrú ní àìmọ̀ sí àlékún àdéhùn sí ìdára tí ṣe fún yín nípa pé mo jẹ́ pé ànábì yìí Musa aleyhi salatu wa salam nígbà tó ní òun gbẹ́ngbẹ́ yín kí ni ọlọ́run fún yín lómi mu mo wá ní kó mi jáde nínú òkúta pẹ̀lú bó ṣe fi pọ̀pá rẹ̀ lu òkúta yẹn omi yóò tún wá jáde yóò jáde báyìí tẹ́lẹ̀ rú méjìlá lọ́jẹ́. ọwọ́ ajá ti pé lè kú lè sọ́fẹ́ fún mínú àtúbáàtì kó àyínú. ìrẹ́ kọ̀ọ̀kan àrọ́mọdọ́mọ kọ̀ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ yín ó ní tẹ́lẹ̀ rú tiẹ̀ lọ́tọ̀ méjìlá lẹ́dẹ̀ nìyí. yàrá pé ilé igbá ìlú àwọ̀ ilé méjì ilé méjìlá lọ́jẹ́. kálukú wa ní sẹlẹ̀ ru tiẹ̀ lọ́tọ̀ tí kálukú dẹ̀ ti mọ̀ hànàlá ẹ̀rí gbé dàrá lélẹ̀ pé ẹ máa jẹ mínà ìlú mọ́nì ẹ máa jẹ nínú oyin àdó ẹ máa jẹ nínú àparò ẹ sì máa mú mìnà hàdàlmá ìlẹ́dì àmbàtò òwúlàtò omi tí mo fún yín ní òkúta yẹn tó máa mú kẹwàá sin ọlọ́run tó ti léyìn fún yín ọlọ́run ní wàyí musa lẹ́kọ́ mi yìí nígbà tí anabi musa aleyhi salatu wa salam táwọn ọ̀jọ́ rẹ̀ sọ fún gbẹ̀ngbẹ̀ àwọn àwọn ti jẹ oyin àjò àwọn dẹ̀ ti jẹ àparò ẹ mọ̀ pé téèyàn bá jẹun èèyàn mú mi náà ni ẹ̀rí èèyàn sáà ní ìyá àjò kúta bá mú mi wọ́n jẹ oyin àjò wọ́n jẹ àparò ọwọ́ ni musa òǹgbẹ́ ti dé àtúnfẹ́ mumi wà yí o nígbà tá nẹbi musa wá tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba pé kó mumi wá ọkùnrinlẹ́dẹ́dẹ́ aṣọ kàlẹ́ hajà o àwa sọ fún ànẹbi musa wípé fi pọ̀pá rẹ fi lu òkúta náà. Òkúta wo ni? Àwọn kan sọ wípé òkúta yẹn ọ̀hún náà ni alihajaru òòrè ìrìn kan nù òkúta tó ibi ti bá nẹ́bí musa sọ̀rọ̀ aleyhi sọlá àti wàsálà kásìm òkúta yìí kò tún ti wá láǹfààní rẹ̀ afáwọn sàyìn tó gbóni jù rọ́dí àrùn ah, ọmọ kí abdullahi ibn abbas rọ́dí aláwọ̀ sàlá àdìgúnmá wọ́n ní. òkúta nílòkúta tó gbé aṣọ musa sáré ń jèlè. eléyìí wà náà sọ̀hẹ́ wà náà bọ̀kọ́rì. bíbí àwọn ọmọ ìsirahìlì tí wọ́n bá fẹ́ wẹ̀ ajẹ́ni kì í sàkà àwọn àmì náà ń o. kankan náà lájọ gbé ni o ọkùnrin àtọkùnrin gbọ́dọ̀ ara wọn obìnrin àtobìnrin gbọ́dọ̀ wo ara wọn. ọkọ lè wo ìhòòhò ìyàwó ẹ̀ ìyàwó lè wo ìhòòhò ọkọ rẹ̀ èèyàn gbọ́dọ̀ kàǹkà kọ́kẹ́yìn débẹ̀ wọ́n sọ pé kàn rí pé mi lódìdí ọba àlú ni wọ́n wá wo gbogbo ara mi kí lọ́ọ́ yàwó sí. obìnrin náà lóun náà wá sí òkú wọn máa ya fọ́tò rẹ̀ tọ́ba bá dá àfi tó débi títí ń fọ́ lásán hmm. lọ́wọ́ tí mo ti rí rí yẹn lẹ́yìn náà ni fún yìí. àmọ́ bí wọ́n pa ọládìgbò lè sọ bẹ́ẹ̀ pé ọmọ sì fi ọba hẹ̀ ọ́ nítorí ipa ní kọ́ ọ kọ́ máa wá kọ́ máa wá kí lẹ́yìn nílé ìwẹ̀ lọ́ba lóhun náà ní ìjà tí ó yẹ ọ̀dà mẹ́ni tí ń yẹn wọ́n fẹ́ ah, ẹja jọ wẹ̀ ìbọ́kùnrin jọ ni wa irú àwọn nǹkan bẹ́ẹ̀ máa ń ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ torí wọn ó tó garawa àwẹ̀ báyìí ni wọ́n padà gbọ́dọ̀ pé à ah, èmi ni ẹja méjèèjì ó tètè dọ̀rọ̀ ó lè yá lè tó gan kódà fún kí alára àgbọ̀dọ̀ já sí òkú kọ́sí pọ́kùnrin náà lọ́fẹ́ wẹ ọkùnrin tó jókòó àgbọ̀dọ̀ já sí òkú ìyẹn lẹ́kọ̀ọ́ ẹ̀ ta ní abẹ́ aṣọ wọn ó sì máa wẹ̀ wọ́n fi aṣọ lé lára ẹ̀rí. ṣùgbọ́n àwọn Israẹli àtàkàtà wọn tó ti fáwọn àmì náà jogún wọn lórí ẹ̀ òun ni pé táwọn bá fẹ́ wẹ̀ báyìí gbogbo wọn lọ́wọ́ bá bọ́ ògoloto báyìí kálukọ́ máa wòra wọn wọ́n máa yọjú wòra wọn òbí ti lágbájá fi tó ẹ̀ òbí ti lé ìsekéré kálukọ́ máa wòra wọn wọ́n wá rí pàdé bí musa gbòòsè kófin ọlọ́run nìyẹn ń tẹ̀lé ń tiẹ̀ tóun bá fẹ́ wẹ̀ gbogbo ọ̀nà ńlọdò lọ́wẹ̀ náà ẹ̀wọ̀n àwọn ọ̀sẹ̀sì ilẹ̀ lábá nìyẹn tó yá gbé tó ọba ìlọ́pọ̀ ọlọ́ọ̀fẹ́ ọmọ rẹ̀ lábá àti kọ́ ya owó tó kẹ́ tó sí tó bá di yọ ojúmọ́ àbáyé wọ́n máa lọ sí etí rìfanáì ìyẹn ò gbé gbogbo ohun tẹ́nu oúnjẹ dání ẹ wàá dálẹ̀ jíjà ìjọjúmọ́ ẹ lọ dálẹ̀ gidigidi gan ni o ẹ bá dá gbogbo gbádùn tá a wí yìí lẹ̀ tán ẹ̀rí bíi dẹ́kinu láwọn ọkọ̀ kan bẹ́ẹ̀ tó ẹ wá dálẹ̀ tán wọ́n tó di pé wọ́n á lọ alùpùpù wọn á lúwẹ̀ ẹ wá fẹ́ máa rìn kíni o ẹ máa lọ lé nílẹ̀ ṣùgbọ́n apáta tó ti lọ gbádùn ẹ̀mí ara ẹ nìyẹn wọ́n á fọmọ ọ̀lẹ́ láwa ṣùgbọ́n ìlérò pa àwọn tí súnlẹ̀ tó làwọn máa fi bẹ́ẹ̀ wọ́n ìbálò súnlẹ̀ ni wọ́n fẹ́ ẹni tó súnlẹ̀ tó làwọn ti máa fi kí ni wọ́n ní mo fẹ́ fàyọ̀ táwọn bá fẹ́ wẹ̀ báyìí kálukọ́ máa wòra wọn. wọ́n á rí bá nẹ́bí musa ń wọ èkó fi ọlọ́run lòún tẹ̀lé ilé wọn fẹ́ kó ṣẹ̀ríà nẹ́bí láì mú sàálì sọlá sọlá àti ṣẹ̀ríà nẹ́bí wa ọjọ́ àti ara wọn wọ́n súnmọ́ra wọn dáadáa wọ́n dẹ̀ jọra. ẹnì kó títà nínú sọ̀sọ́lá mú abáwa náà ní wípé ìhòòhò ọ̀la wa àgbọ̀dọ̀ rí ọkùnrin ọgbọ̀dọ̀ owó ọkùnrin obìnrin náà dẹ̀ sì gbọ́dọ̀ owó obìnrin ẹgbẹ́ kódà bí yẹn jẹ́ dókítà nígbà yẹn lọ́mọ gbogbo ara àwọn ìyàwó yàwó ìyẹn ọ̀yàn obìnrin ni àyè máa ń gé sáwà dáhùn síjẹ́ tó léwu bẹ́ẹ̀ ká sọ́ra ọ̀kan náà àwọn àfa àwọn ọmọ máa ń sọ pé tí mọ̀lẹ́kà bá tẹ òye ó dé yẹn ọmọ àlọ́ bọ́ sọ lára omi ohun tí wá nídìí sùpọ̀ yẹn lè nídìí ewúra o ó léwu pọ̀ o yẹn máa máa lágbára gidi yóò lágbára gan pé ẹ̀mí ẹni ẹ ti fẹ́ bọ̀ pọ̀tẹ́ tó gbọ́n ká lé dájú fọkùnrin kan bọ̀ lára lọ. ṣùgbọ́n gbogbo ẹ̀ náà nígbà yá àwọn obìnrin àwọn ọ̀gbìn àwọn ọkùnrin mọ́mọ́ gbogbo kí níyẹn ṣe dáadáa jù. wọ́n máa lọ gbára lẹ̀ ìyẹn léwu o. ẹ mọ̀ pa sọ wípé wọ́n ní gbogbo àwọn áyà tọ́lọ̀ wọn bá tún sọ wípé kí àwọn obìnrin wọn sọ abẹ́ wọn. áyà sọ́dún nóòrù yẹn tọ́ka pé kó lè lè mìíràn ti ìyá kò tó tún náà mìíràn àyè sọ́ọ́rì hinna ọ̀yà pátánà òròjà kòlì. báyìí sọ fáwọn onígbàgbọ́ òdodo lóbìnrin wípé ọ̀rẹ́ ju wọn lẹ̀ kọ́ dẹ̀ sọ abẹ́ ọ. sísọ abẹ́ wọn ni kì í fi ọ̀rọ̀ òsìnẹ́ gẹ́gẹ́ ní àyà yẹn sọ pé kó sọ ọlẹ́rù mi má rí gan. dàńtórí pé dípò pé nìyẹn yóò ti á ṣe pàlàpàlà pẹ̀lú ẹ̀. ẹ̀rí subhanallah láti pé ìró kì í ṣe jìlìbáàbù àbáàdọ́ bíi pèrò ní jìlìbáàbù ń ìró máa báyìí nígbà ọkọ rẹ̀ a lọ sọ́dọ̀ bàbá kan ọwọ́ ní ìró tí wọ́n ń tú báyìí wọ́n ní mo táwọn obìnrin sọ ni pé bọ́dà rọ àtúká wọ́n ní wọ́n ń sọ nìyẹn pé ọyàn ọdún wí nìyẹn ṣé ọkùnrin ndị òun ní ọsìn mọ́tò kòtò rẹ̀ pé kò ní tójú mi bàjẹ́. kéèyàn máa wá sí ìró ànàlá kí máa hàn yapa àṣẹ ọlọ́run ọba ọ̀tá ní àǹkọ́ ń gbọ̀ wá rí lọ́ni. ọkùnrin àtọkùnrin wo ara wọn obìnrin àti obìnrin ọ̀gbọ́dọ̀ wo ìwọ̀n ara àfi tó bá jẹ́ là lórí ti ru onítọ́jú táwọn èèyàn kọ̀dẹ̀ fẹ́ mọ́ dáadáa. àbáwo obìnrin tá a kìlọ̀ fún pé ẹ má gun ọ̀kadà mọ́ tọkọ rẹ ọba tẹ gbọ́ ò lè jẹ́ ìméjèèjì lẹ́kùnlé kẹrẹ́ tí ìbá ti kọ́ wá bẹ́ẹ̀. bàbá ṣubú ò lè gbé kẹrẹ àbí kó tẹ̀sí fún kẹrẹ ọ̀kẹ́ ní ọ̀dà pé ẹ bá ń gbé ìyàwó mi ni. irú àwọn kọ̀ǹdíṣàn bẹ́ẹ̀ tó kọ̀ǹdíṣàn bọ́ wá ti tó ń sún náà débẹ̀ o ó ṣubú lórí ọ̀kadà ọba sọmọ pé ọ̀tá kan ọ̀tá o. ìgbà àwọn òdùbìlà wọn lọ́wọ́ ń sí ọlọ́run ọba ọwọ́ rẹ̀ ọ̀kẹ́ ìyàwó ìyàwó rí ilé ìdíbọ́ sílà lórí ọkọ rẹ̀ dẹ̀ ní o ti pé kí àwọn òun dẹ̀ bí ọlọ́kadà ọ̀kadà ló ti wó lulẹ̀ bó o ṣe ní. gbogbo àwọn èèyàn rẹ̀ bí ọtí ẹ bá ń sàkóso mi láàyè wọ́n ní rògbòn sí àwọn tì í sí òní gan àwọn kẹ́kọ̀ọ́ rí pápọ̀ ní bẹ́ẹ̀ lára ẹlẹ́yà kálukọ́ takú wọ́n máa wọ olókèrè ní pébi tí ó kù sí lọ́wọ́ àná ìyẹn di là lórí nìyẹn bẹ́ẹ̀ náà wà ní ẹni tó fẹ́ fún yẹn nítọ́jú tí ì bá ti pa àrí mọ́ yẹn yẹn kò sọ́gbọ́n tá a fẹ́ dá nígbà yẹn lótó kan ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ èèyàn ní kọ̀ǹdíṣàn o eléyìí ń tọ́wọ́ àánú òfin àdébùkálá tó mú wá fún wa mọ́kọ àtìyàwó lè ríra wọn àwọn kan bá tún dé àwọn bá tún sọ wípé èèyàn tún gbọ́dọ̀ yọ ìyàgbọ́dọ̀ tó wọlé ní ìyàwó ọkọ àti ẹwà o ẹni ìdàgé ní ìlú o. nítorí pé wíwò yẹn gẹ ìyẹn gẹ tó lè jẹ́ gbádùn fọkàn yẹn lọ́tọ̀ ó dẹ̀ lè jẹ́ gbádùn fún ìyàwó gẹ lọ́tọ̀ torí nǹkan tó kówó rà ní ó lè jẹ́ yẹn gẹ màmá ti wù lọ́tọ̀ pé alihamudulilayi fẹ́ẹ́ mi lọ́lọ́run ṣe léyìí fún. ọwọ́ tó wá sọ wípé wọ́n ní kódà máa ń bo gbogbo ara rẹ̀ ni kìnnìkan ní sọ̀sọ́lá máa ń bora rẹ̀ fún ìyàwó àyà yóò rọ̀ kó rí ó hadithi kan wá lóòótọ́ táwọn àfáà onínáwó máa fi ṣùgbọ́n hadithi yẹn hadithi mọ ọ̀dọ́ ike ma ọ̀rọ̀ amin ni rasulallah sallallahu alayhi wa sallam wa ma ọ̀rọ̀ àìsùn mi. ike ọlọ́wọ́ òhò mi báyìí mi náà dẹ̀sí rí òhò hadithi mọ ni ìyàwó gbogbo ohun tó bá fẹ́ rí lára ẹ̀ pátá ló lè rí ó sì máa ṣùgbọ́n ìyàwó ìyàwó lọ ojú yìí wò ó sì sun rẹ̀ lọ́dọ̀ ọlọ́run. nàbí láyé musa alẹ́ sọlá tó tí gbogbo wọn bá ti ń wẹ̀ báyìí tí wọ́n wó òwò ara wọn. àní ìwọ̀n sábà yóò sọ wọn yóò dé jìnnà sí wọn wọ́n máa lọ dá tiẹ̀ wẹ́ bìkan. báwọn òkú gbẹ̀yìn ti sọ níjọ́ yìí tẹ́rà nàbí musa àìwẹ̀ pẹ̀lú wa tí ọ̀wẹ̀ pẹ̀lú wa yẹn á dárò ni tàbá ní àdírà àdírà ní ife ẹni tó sopa àlébù jálè àdírà yóò wá wà ní sígá afálù alábàwọn nìyẹn tẹmọ wípé àwọn ẹja kéwú díẹ̀ ẹwọn pé fàyílà àwọn sàwídà bàyídọ àmírọ àríjà ìtumọ̀ méjì tó ṣe kókó tí máa ń tú òun náà ni kó túmọ̀ àlọ́wọ́nù wọ̀láyé yóò tún máa wọ̀ yóò tún máa láìpẹ́ nígbà mi. ẹ wá rí eléyìí àdírà ọ̀hún lẹni tó ṣe kí ni o tó sòpà àwọn ẹni tó ṣe wípé irun tí ń bẹ lára wọn máa máa tó bí orí èèyàn báyìí tí ń bẹ ní àpamọ́ ọkùnrin wọn á tó bí orí èèyàn. ẹ sì rí pé ẹni tí nǹkan yẹn bá ń bẹ fún yóò máa wò kókókókó káàkiri báyìí kò ní sáà fẹ́ kí àdírí yẹn tú kódà àti gọ̀kadà rẹ̀ gan torí kó tó rọjù sẹ́gbẹ̀ẹ́ kan á fẹ́ lágbára díẹ̀ so àwọn awò yìí gbé àìmọ awẹ pẹ̀lú wa sínú ẹbí láì Musa alẹ sọlá tó sẹlẹm tí ó wẹ pẹ láwọn kó wà áádárù áádárù ni aṣòpa ni ọ̀dà o wọn táwọn sì ṣe é kù àwọn ti sọ àwọn yẹn àwọn yẹn kan pamọ́ tọ́ba ti di wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ ń bẹ́ ọba ká sí kí wọ́n lọ ká sọ àṣírí òtù. láàrin ìgbà tó di wípé nàbí ìlànà Musa alayhi salatu wassalam ọ̀nwẹ̀ ọlọ́run wa mú àdánwò yẹn dé torí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run yẹn gbogbo àwọn ànẹ́bí ọlọ́run yẹn yẹn kankan tó ní láìpẹ́ nù wọn tó sì ní ní ìdẹ́dà àti níwà nínú wọn kò sí rárá. nàbí ìlànà kò túmọ̀ wípé ẹsìn inú ìwé ìtumọ̀ rẹ̀ ni pé kò nífẹ̀ẹ́ sí obìnrin bí wọ́n ṣe nífẹ̀ẹ́ rẹ̀ yẹn kò nífẹ̀ẹ́ kò jó ní hẹ̀rẹ̀hẹ̀rẹ̀ obìnrin ṣùgbọ́n pé báyà kò lè yíra padà irọ́ kìí ṣe pé ó lè yíra padà ẹlòmíràn táwọn pé kò lọ́mọ láyé kò tiẹ̀ fẹ́yàwó débi kó máa sọ́wọ́n yẹn ń adìẹ anábì ọba kankan kò ní àbàwọ́n ọlọ́run wa fẹ́ fi kíní ẹ̀yẹ̀ nípa nàbí láyé musa kó tiẹ̀ tó di báwọn sọ báwọn ọjà sọ rẹ̀ kógun. alẹ́ musa alẹ́ sọlá tó ṣẹlẹ̀ wọ́n bẹ̀rẹ̀ wẹ̀ báyìí orí òkúta tó fi aṣọ lé báyìí ǹjẹ́ anabi wẹ̀ sẹ́gbẹ́ kó ń mú aṣọ bókúta ti gbéra nìyẹn òkúta bá di ohun tó lẹ́sẹ̀ agbára ọlọ́run nìyẹn o ọba fi eré ge nàbí láyé musa alẹ́ sọlá tó ṣẹlẹ̀ lọ́ba di hajar sáwọ́bì hajar sáwọ́bì òun náà ń pè pé ti gẹ̀gá. ìwọ òkúta yìí bá ń gbàsọ mi ní bá ń tẹ̀lé lọ tó wá kiri gbogbo ọ̀dọ̀ àwọn àwọn tìyẹ̀ tí wọ́n láwọn fẹ́ rí bó ṣe rí gẹ́gẹ́. ó wá èsì wọn ẹ mọ̀ pé aṣọ yẹn ló wà lẹ́mí ẹ̀ pé òkú ti ẹ̀ mọ́ sí ṣẹlẹ̀ mọ́. ó wá rí bí wọ́n lè rí ah rí ah ṣe kìnnìtò tán òṣùpá ìwọ́n dẹ̀ rí òkúta yẹn wá gbé káàkiri gbogbo ilé wọn ní kọ̀ọ̀kan ìgbà tó wá kiri gbogbo ilé wọn sẹ́wọ̀n láì bàrà àtọ́lọ́run ṣe fáwọn ànábì rẹ̀ nìyẹn ọlọ́run dẹ̀ fẹ́ fọ ọmọ ìfẹ́ hmm, òṣùpá ń tẹ̀ lófin ẹ̀sìn ẹ̀yin náà ẹ̀kọ́ sí rẹ̀ má máa wo ara yín mọ́tẹ̀ bá ń wẹ̀ ńgbà wọn á kiri gbogbo ilé wọn yíkáyíká tí gbogbo wọn ti rí ìwọ náà rí ẹ̀wọ̀n náà lóun náà rí kálukú sọ fáwọn ti rí òkúta wa dúró tìbínú tìbínú nàbí láì mọ́sá alẹ́ sọlá tó sọlá mo ti gbé pọ̀pá nìyẹn ó kóbó kóbó àwọn àti ẹ̀ máa sọ lórí rẹ̀ afa Sa'id ibn Jubairi ọmọ kéwù Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhuma àwọn olókùúta nìyẹn. e ìmísí wá wá látọ̀dọ̀ ọlọ́run pé òkúta yẹn sòkúta lásán agbára ọlọ́run bẹ lára mu ọwọ́ di ìpamọ́ nínú ibi di ẹja sí ń jèló ẹ̀ òkúta yẹn lọ́wọ́ á dání títí nígbà tí pọ́blẹ́mù àwọn ọmọ ìsàyẹ́lì tún dé lọ́ní ah, ti adẹ̀ ti jó yín àjò ọ̀gbẹ́ngbẹ́ wa ó àbá ní ni. nabi lai musa alayhi salatu wasalam ọwọ awa omi fáwọn ọjọ́ rẹ̀ ọkùnrin náà dẹrẹ bẹbí aṣọ kàlíhàjára àwa sọ fún mi pé púpọ̀ parẹ́ fi ju òkúta yẹn wọ́n ló kúta ni ọjọ́ rọ̀ méjì tàbí ní bàbá mọ̀ kúta yẹn kò lé sí imọ́ wa tọ́ba jẹ́ ti túrù yẹn ni kò lé sí wa tọ́ba dẹ̀ jẹ́ òkúta jẹ́ ló ti ń gbà sọ káàkiri ni. tá a bá kò dín kankan kan nínú gbàgbọ́ wa ṣùgbọ́n ọ̀rọ̀ táwọn àbá wa sọ kó òkúta wọn là ń wá fún wa. ẹ̀rí àwa ni kò fi òkúta yẹn kò fi àbí kò mú pàpà kò fi lo òkúta náà. àjàrọ̀ tì mí ní sinẹ́tà ṣọ́ọ̀tà àyìnà ọwọ́ àti wí pé ìṣẹ̀lẹ̀ ẹ̀rú méjìlá wa ṣẹ jáde nú ẹ̀. kádẹ́sì má gbàgbé anílé méjìlá náà ni wọ́n jẹ́ àrọ́mọdọ́mọ méjìlá ni wọ́n. ẹni kọ́ lóòmí jà wọn ọ̀rọ̀ pariwo mọ́. òkúta yẹn níbo mi wọ́n pè ní hajaru murabba wípé òkúta yẹn mẹ́rin lọ́kọ́kọ́ fọ́ síná ẹyẹ kọ̀ọ̀kan wá pín sí mẹ́ta mẹ́ta ẹ̀sán pé three thousand twelve náà ni ó fọ́ wa. ẹ̀rí kọ̀dé alimọ́gbọ́n lọ́wọ́ náà sí mọ́ṣọ́rọ́ gbogbo èèyàn ti mọ bí tí ó sì máa mú mi ọ̀rọ̀ ọ̀làríwó lọ́mọ́ ọlọ́run wá ní kò ló wá ṣọ́rọ́bù mi ní síláì ẹ máa jẹ àparò ẹ máa jẹ oyin àdùn wá ṣọ́rọ̀bù ẹ sì máa mú níbi ìṣẹ̀lẹ̀ jáde láti náà dáadáa àrùn ẹ má wàá tí ìtumọ̀ rẹ̀ ni pé láàtù kọ́ọ̀bì ló ní àmà bílẹ̀ ẹ̀sùyáni. ìdára tọ́lá wọn bá ṣe fún yín ẹ má fi ìyapa rọ́pò rẹ̀ ọ̀tẹ́ lè bú ha kọ́má wàá já sí wípé ìyapa yẹn lẹ́ẹ̀fi gbé dára yẹn dànù. ọlọ́run ò jẹ́ sí ìdẹ̀ra fún yẹn kó wá sọ gbà àti kéèyàn yapa. ẹ má jẹ ọjà sí pé ìyàpá yín lẹ́ẹ̀ fi gbé dẹ̀ra dànù wọn làwọn àfọ̀nsá òṣèré wọn ti tẹ ọ̀rọ̀ yẹn lẹ̀ gan gẹ́gẹ́ bí Abdullahi ibn Abbas radiyallahu ta'ala ni fún màá sọ ẹ̀rí nípa ọ̀rọ̀ òkúta bí sọ yẹn ọlọ́run wa Musa láti ọwọ́ pálù fi jáde níbi kọ̀ọ̀kan àárín ọwọ́ àtijọ́ pípé gbogbo ilé kọ̀ọ̀kan ti mọ ibi tí ó ti máa mu láàyè tẹ̀sílòdì kò ní kó láàyè wọn. ẹ wò lápẹẹrẹ nísìn tódò ẹyọ kan bá wà ládùúgbò yóò fa wàhálà bí òní fa wàhálà kódà kó máa sùn jù bẹ́ẹ̀ lọ. sùmọ́ kálukú lómi ọmọ àrọ̀rùn gan irú bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ ọba àlejò aláṣẹ fún wọn. ẹ̀rí wọn ò ní kó níbi kan báyà wọ́n ní ìtàn yìí ọjọ́ ìtàn tó wà ní sọ́tìlà àárọ̀ ṣùgbọ́n yẹn jẹ́ mọ̀kíjà mọ́ká nìyẹn ti sọ̀kalẹ̀ ọ̀lẹ́dàálí lóbi já sí pé ìró ti ń bẹ́ ń bẹ́ ọjọ́ dọ̀mí àjẹ́ àìsí ń bẹ́ nìró yẹn nítorí ọba àlejò lórí ohun tó ṣe fún àwọn kíni ọ àwọn ẹ̀ wọ́n ṣùgbọ́n nu súrà yìí ẹ̀rí fọlọ́ ọkọ̀jú dà ọ́ torí Mádínà nìyẹn òun lọ́lọ́run sọ wípé wàyí sẹ́síkọ́ fún sálẹ̀ kọ́ mi fàkún dájú bí aṣọ kalẹ̀ hajara fanfajara ti mi ní oṣù náà dáhàṣọ́ àdáhàyè náà ọ̀dẹ̀ àlímọ́kọ́ lọ́wọ́ náà sì ń bá hùn lọ́wọ́ wa ṣọ̀rọ̀ bú ẹ̀rí kùlú. ẹ̀rí fọlọ́ ọkọ̀jú dà wọ́n bí báyìí pé àwọn èèwù wà ń lu ẹ̀ máa jẹ ọlọ́run sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ̀ wò jíjọ́ ni pé ẹ máa jẹ nínú àparò àtòyìn àdó wọ́n ṣírọ̀bù ẹ̀ sì máa mú nù sẹ́lẹ̀ rún méjìlá ẹ̀ wọ́n á ta aṣọ òfin àwọ̀sẹ́mọ̀ òṣèré ẹ sì máa ṣàṣejù nípa ìbílẹ̀ jẹ́ ẹ má balẹ̀ jẹ́ mọ́ wọn ní eléyàn jẹ́ Madina tó fi já pé ọlọ́run dojú ọ̀rọ̀ kan jẹ́ Madina lọ́hùn yẹn ọlọ́run pé bájà sátìmínú nẹ́ta aṣáláta àyínná àwọn tọ́lọ́run wí ń ni. ajá sí pé ohun tó ti déédéé àyè kan kẹrọ ọlọ́run sọ ohun tó déédéé ti mẹ́kà òun ni kọ́lọ́run máa sọ ní sọ sọ́ọ̀tẹ̀sì àìbẹ̀kọ ẹnì kẹta ẹ̀rọ fáwọn yẹ̀wù ti ń bọ wọn wà nínú mẹ́dínà wọ́n múro wa ń pa àwọn ẹnì kẹta akọjú dà nẹ́bí a ti sọ̀rọ̀ ń pa àwọn ẹlòmíì àyíké ti yẹn ń sìn ṣùgbọ́n gbòdì kan sọ sọ́lá ń padà dé mẹ́dínà ọ̀padà ti sẹ́kọ̀ọ́ fẹ̀sì sọ́lọ́ ti fèsì wọn báyìí ọ̀rẹ́ dì báyìí. tọ eléyìí jẹ́ agidibali abẹ eléyìí tún jẹ́ dára sí ọlọ́run ọba àlekè fún àwọn yahood ẹ̀rí ẹ wò dẹ̀ra tọ́lọ́run ti fún àwọn nǹkan tó máa ga ti fún wọn. abẹ́rẹ́ ẹ̀rí pẹ́ni tó fífọ́ wa ọmọ òsì ọ̀jẹ̀ ni àtẹ̀ní ní ẹ̀bá kọ̀ tí òṣìṣẹ́ gan náà ọlọ́run mọ̀ bí ó ti tó tọ́ba gbára ọlọ́run tí òmí kan o tí òmí kan mo wí o onígbọ̀n lẹ́ni o àwọn fáwọn méjì kan bẹ lójú ayé ànábì sallallahu alaihi wasallam ìkan lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì nǹkan ṣiṣẹ́ ọba ń ké gbàjáre pé èmi èmi ọmọ àṣiṣẹ́ fún òun alóhùn ńlọ kéwù ẹbí ọlọ́run fi làálẹ́kẹ́ tó ń sẹ́kù bí àkíkì. ọmọ bọ́yá ṣíṣe tí wọ́n ń ṣe é díẹ̀ díẹ̀ tí ń tètè yọ ẹ̀ bọ́yá ń torí èkejì ẹ̀ tó ń lọ kéwu ni. yàní tí kọ́tà ń bi lọ́ọ̀hì wọ́tà wà kúlẹ̀ ní aláàlọ́kàlẹ́yìn subhana tọ́ba mara ti ọlọ́run tààrà ni ọlọ́run sọ pé la annakum tatawakkaluna ala Allahi haqqa tawakkuli. tọ́ba jáde pé ẹ lè farasí ọlọ́run nígbà bá ìfarasí rẹ ni ọlọ́run ọba dẹ̀ sì pèsè fún yín bọ́lá ma máa ń pèsè fún kí ni ọ ẹyẹ fẹ́ẹ́ pẹ́ yẹ nìyí láàárọ̀ báyìí ọmọ apánú ni ṣùgbọ́n bí ọba fi dalẹ̀ àti yó ibi tẹ́ ò ṣùgbọ́n àwọn yẹn lẹ́yẹ jáde rẹ o ọlọ́ jáde kó lórí ṣùgbọ́n àrísìkí ọlọ́run ajẹjẹ ìlérí ẹ̀rí wọn máa ń ṣẹlẹ̀ ọkàn ìjẹ sábàbù ni tá a gbọdọ̀ gbára lé rẹ ọkùn a ò ká ṣe é àwa ní ìfarasí wípé tá a bá ti ṣe báyìí là dolówó nǹkan tẹ́ nìkan ṣe tó fi ṣe yọrí bá ṣe báyìí á di bá mi ẹ̀rí ọlọ́run kó sì máa bá níbi ìbùkún sí. àwọn yehudi ní sọ̀rọ̀ tí wọ́n wá rí bẹ́ẹ̀ o mọ iye tí òkè ọ̀jẹ́ o. ọlọ́run dí ibi pèsè ẹyẹ àparò fún wọn àtúnyẹ àdùn ìjọ kọ̀ọ̀kan. wọ́n ní kó dàbí ìbáṣe tàwọn yehudi ni oúnjẹ ọba ti máa bàjẹ́ ṣùgbọ́n àwọn ọ̀nà. ẹ̀yìn pé tí wọ́n bá ti jẹ́ tán lónìí àṣẹjà ọbẹ̀ lọ́lọ́run fún wọn bẹ́ẹ̀yẹn tọ́jú ẹ̀ yóò di yèpẹ̀ kó tó dọ̀la titun míì wọ́n tún mú lásùbà ọ̀la nírọ̀rùn ni wọ́n á fún ọ wọ́n tún lè tẹ́wọ́n tún lòun gbẹ́ngbà òun gbẹ́ngbẹ́ yín ọ̀yá káfà mi ọmọ asún nílé kọ̀ọ̀kẹ́ nínú ilé méjìlá wọ́n tún mú mi ọ̀fẹ́ ọlọ́run hànà nǹkan tó wá ga tọ́lọ́run sí fún ọ yìí kò tẹ́ wọn lọ́rùn wọ́n bá tún béèrè yìí tọrẹ ayé eléyàn wọn gùn sọ́ni يا موسى لن نصبر على طعام واحد aláàtọ̀ فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وكسائها وفومها وعدسها وبصلها قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير ìbìtú mísọ̀rọ̀ nfa ìnẹ́lẹ́kùn máa sàálùtún. ọlọ́run ní wàyí tí kò tún yá Musa. wàyí tí kò tún yá Musa lánàá bí ọ̀rọ̀ àtọ̀ àmì òun wá ṣìdẹ̀. ọlọ́run ọba àlekẹ́ ọlá ní ẹran ti dẹ̀ra tá a ṣe fún yín nípa wípé èmi ọlọ́run ọba ń sọ̀kalẹ̀ fún yín àlèmọ́nà oyin àdò ọ̀sálùwà àti àparò kọ́ máa jẹ oúnjẹ tó dùn fún yín tí ó sara lóore ní wọ́n wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹrẹ́tí àtìgbà tẹ́ tún bíi nàbíláì Musa alayhi salatu wassalam wípé kọ́ba yín pààrọ̀ oúnjẹ yìí oúnjẹ tó da oúnjẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ oúnjẹ tó dùn yìí kọ́ pààrọ̀ rẹ̀ pẹ̀lú oúnjẹ tó yẹpẹrẹ ẹni tí ń jẹ ráìsì àtẹwà fún apàdé yá tún ní ẹfún òun ní òtí ilé àti gàrí. wọ́n lọ́mọ mi kẹ́ńgbà àwọn ọmọ kó lọ́dọ̀ àbá ìnúgà wọ́n bá fi ṣúgà sínú gàrí fún. ó ìmúsù ìmúsúgà o. mo bẹ̀rẹ̀ wọ́n jẹ́rẹ́ o. bóyá nke tó ti mọ òun ọhụrụ ọba. ẹni dị ń jẹ oyin àdó àtàkparò wọn o iṣu tí ò ní sépò mbẹ tọgbẹ òun ni ń gbé wa. a pẹ̀lú gbogbo èyí tó ń gbádùn lọ ní iṣu gbígbẹ funfun ẹ gbọ́dọ̀ sí wọn à ń béèrè oúnjẹ ràlẹ̀ràlẹ̀ afáwọn alhassan albasori ọba fèrè dálíkà fàlámù yasubiru àlẹyìn wọn yá ayọ pọrọ kí a wọn ò lè le sùúrù suru lori oúnjẹ tá oúnjẹ tó dùn yìí já máa bá lọ irọ́ o wọn wá rántí ìsẹ̀mí wọn tó ń lò tẹ́lẹ̀ wọn lè torí wọn máa ń jẹ àlùbọ́sà tẹ́lẹ̀ wọn ń jẹ sùn tẹ́lẹ̀ wọn jẹ adas adas yẹn ọmọ bẹ́ẹ̀ yín ní bíbáyìí. nírò pa ní níbàyí bẹ́ẹ̀ ọ wà ń lẹ̀ lọ́wọ́ ma yẹn máa ń yọ̀ báyìí ní adas ó lè jẹ́rìn ẹ̀sìn sudan ní ní mọ̀gómì ìṣeré adas náà wọ́n máa ń pè bẹ́ẹ̀ náà ni fúùmù yẹn ìrìn ẹ̀wà náà wọ́n ní ya Musa ire Musa lan nasbiru ala ta'amin wahidin ah, oúnjẹ kan náà ti o. a lè ṣe sùúrù lórí ẹ ah, lójoojúmọ́ àparò àtòyìn àdó àparò àtòyìn àdó lójoojúmọ́ a lè ṣe sùúrù lórí ẹ. àwa jókòó táwọn àgbàlagbà pọ̀ èmi àtàwọn afáà mi jáde ń jọkàn àwa àyàbì kan wọn á rí ajá kan náà kẹnu bọ gbàlẹ wọn ni àwa sì wájà yẹn mo ni mo ti rí ẹwọn kan fẹ́ kọ́ yẹn ní nǹkan nìyẹn wọn ni bájà yẹn ṣe rí bóbìnrin ṣe rí gẹ́lẹ́ ni ẹ sáwò wọn ni bẹ́ẹ̀ téèyàn bá mú ajá tó fi sínú kéèjì ẹ kó jẹ yẹn lè yẹn gbé fún ńjẹ rẹ sí ńjẹ wà kódà òun náà ń jẹrán ńjà díẹ̀ ńjẹjà pẹ̀lú gbọ Ọlọ́run téèyàn bí sílẹ̀ ní yóò kẹnu mọgbà rẹ àtẹni lọ straight bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ obìnrin ṣe. obìnrin kan wá lébi ńjọ kan báyìí ọwọ́ abẹ́jọ́ ọkọ rẹ̀ sùn. ó ní ọ̀tọ́jú ọyà sáwọ́ bí òsè tọ́jú rẹ̀ ó ní iye báyìí ní fóun lé ọjọ́júmọ́ mo lè lò ló pé èló mi tó sọ ọ̀dà àpọ̀yọ owó ni mo wá ké sómi mi pé ọyà ìyá kìíní sẹ́mi máa ń fọ ní iye owó yẹn lójúmọ́ à mo lè mi mo ní òfìsì fèsì lé <laughs> ó ní rárá o wọ́n ní rárá o. ìṣesí obìnrin yóò tàbí ẹnẹ́gà kí ni ń bẹ́lẹ̀ àwọn ẹlòmíì. ọwọ́ àlè jáde báwọn abọ́lódé bẹ́ẹ̀ lójú ẹ̀ ìyá tí wọ́n jẹ tàbá àrọ̀kànlá ó ní ipò gidi. ẹ̀sìn lólówó lẹ́fẹ́ ẹ̀sìn ní kíní kan ẹ̀yìn gbàkà òkè ẹ̀sìn ní gbàkà kíní kan àwa gan báwa irọ́ sì ní pa. àwọn yahoo báwọn bíi mílíọ̀nù wọn gbé ẹ rẹ́sì rẹ́sì rẹ́sì rẹ́sì oúnjẹ àgbáyé ni rẹ ti bá síbi wọn ti máa jẹ láyé tọ́ba lọ bára rẹ ní tira ló nǹkan kí ló fẹ́ ti fọ́lọ́ tira ló ń sìn oúnjẹ yọ kẹ́ tó gbajúmọ̀ jù rẹ́sì mi débẹ̀ rí ṣùgbọ́n mọ́ mi ká débẹ̀ ọwọ́ akéésì wọn ní òtáàrù ó lò tó sùn kálọ̀ ìbọ̀rọ̀ ìmọ̀ ìwé dọ́là ó ní rẹ̀ sí àtàárọ̀ àtọ̀sẹ́ àtàlẹ́ yúrẹ́sì. wọ́n wá lè máa gbọ̀n ní oríṣiríṣi ṣe o mọ́ rẹ̀ sí ilẹ̀ láti sá ọ̀ wá síbi tó ti ní jẹ rẹ̀sì rẹ̀sì kàn lè yàtọ̀ sí rẹ̀sì. ẹlòmíràn dẹ̀ ti rí rẹ̀sì jẹ gan ó ń ké káàkiri pé ẹ̀bà lójoojúmọ́ ẹ̀bà lójoojúmọ́. àtàwọn ẹni tuntun jẹ rẹ̀sì ọba ní ìrẹsì lójoojúmọ́ àti ẹ̀rí ẹ̀hún níyàwó nàbí láì Ismail wíńjọ́ kínní àná tó na nìyẹn. nígbà tá nàbí Ibrahim alayhi salatu Salam tọ́wọ́ á sàbẹ̀wò ọmọ ẹ̀ wọn ló bóun ní sẹ́mi ayé rárá ẹni àtúnbí nìkan òun làá fi ń ẹ lẹ́nu ẹgbẹ́ lómi ò rí jẹ obìnrin má lè kẹ́ni lọ́ọ́ jáwèé láti jọ́ sọ pé wẹ́ẹ́ àìsẹ́rẹ́ rárá òkèlè latela láì lẹ́rẹ́ nù. lóòótọ́ tó dé kóòtù ọjà mẹ́rin lọ́dọ̀ àwọn àwọn àtọ̀run wọ́n fi si ẹ̀yẹ́ o obìnrin tó bá mẹ́jọ ẹrẹ lọ kóòtù àbẹ́jọ oúnjẹ bá mẹ́jọ síbí lọ ẹ̀ ìyẹn ni wọ́n dájọ́ rẹ̀ dáadáa pé ọ gbọ́ oṣù ọyá wa ní lọ́rin bọ̀ tẹ́rá mi lára kínní yìí torí bẹ́ẹ̀ àbá ẹ̀ máa bá owó oúnjẹ ọlọ́wọ́ kò jù bẹ́ẹ̀ lọ wọ́n parí ọ̀rọ̀ sí ni. ìyàwó nàbí láì Ismail alayhi salatu wassalam ọlẹ́rìn nìkan àtomi ǹjọ́ wọn bá rí pa bàbá ni ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ sọ ẹ̀dẹ́ bá dé mi pé bàbá yìí dé onímọ̀lẹ́nu ọ̀nà eléyìí ẹ̀sẹ̀ ọ̀nà gidi kọ́ pààrọ̀ rẹ̀ o. wọn ni mo ní ó ti ń jẹ ọ̀nà ilé rẹ̀ ni torí gbogbo ẹni tí obìnrin tí ọba tí ọba jẹni tó ní faradà tó ní sùúrù kò lè wà pẹ̀lú àwọn ẹni ọlọ́run. tó bá wá bẹ́ẹ̀ lójijì pẹ̀lú báwa ti ń lò lọ ọlọ́run bá jọ ṣe fún àtúntà lùjẹ́ náà wà báyìí. ọwọ́ bẹ́ẹ̀ lójijì ní kí ṣùgbọ́n kó fún yẹn ni àlẹ́ àṣùlò tọ́lọ́mùbá kàn ní ọ̀rọ̀ ọ̀rọ̀ lójijì ni. débi pé àwọn òkè torí mo tọ́lọ̀ kèé sí ilé ìdọ́lọ́run sàlùkáwà ní fún akíní ń bẹ́lẹ̀ bí yẹn bá lóhun kú dó obìn tí yẹn bá ṣe àwọn ẹ̀ka dẹ́yìn ọ̀ gbọ́dọ̀ kí obìn mú lábẹ́yìn sáà ìfọ̀ ọba dàtúbà ìjọba tó bá jẹ́ àkàndá lóhun tó yẹ pé kèé ṣe bí ìlàlùkà wà ní wa ká má dára láàmú wọn. lákin lè yá àbúrà náà wà dáàkà ìnọ̀rìn. balẹ̀ mọ̀ ń ṣe ọ́n sílẹ̀ àǹdílà mọ̀ọ́sá òtọ́nù lákin lè yá àbúrà náà wà dáàkà ìnọ̀rìn. kíyẹn wà láyé akẹ́ni kan wà lórí ilẹ̀ yìí lásán láàmú sọ́ọ̀tọ̀nù gédé pé yẹn gangan ní ìlú rẹ̀ ṣùgbọ́n kọ́kẹ́ lè fi eré kọjá bí ta sàlùkọ́ àníkù ọmọ afẹ́bí méjì ní àlùjẹ́nẹ̀ tó o bá kúkú ṣàyédí nínú àwọn àlùfọ́rìlẹ́yìn ọmọ yìí tó o bá fẹ́ láyé ọdẹ sì tún ní ọtún ní àṣẹ̀sì fún obìnrin méjì lálùjẹ́nẹ̀ tó bá dẹ̀ ti fẹ́ fọ̀ tẹ́lẹ̀ ọ̀pá yé mi báyìí náà ní mẹ́rin títẹ̀ ń bá ju mẹ́rin lọ láyé eléyìí ẹ̀ ṣe mùsùlùmí gidi. ṣùgbọ́n àwọn tó bá tún jẹ́ ṣùhádà àwọn máa fẹ́ sẹ́wọ́n títù àwọn tó bá kúkú jẹ́ wọ́n máa fẹ́ sẹ́wọ́n títù. omi tán wàá lè sùn sí láti ṣááyì ìdàsùn báyìí kódà ó tún ti dé òní sí ṣèṣì kan gbogbo ọjọ́ ayé tí ọ̀dẹ̀ sì ní rẹ̀ ọ̀ wọ́n dàbí yẹn jó lówó bọ́jọ́ ju bẹ́ẹ̀ lọ. nǹkan lè sáfẹ́rẹ́ ńgbà mí o láti pọ́ máa rojú òsì káàkiri ọ́ máa ma ọ́ káàkiri ẹ́ẹ́ kíní kan ẹ̀wọ̀ nǹkan ẹ̀yọ̀kan náà ni lójoojúmọ́ ẹ̀bà ẹ̀bà ẹ̀bà ẹ̀bà lójoojúmọ́ àwọn jẹ̀bàjẹ̀bà ojú àwọn jí nígbójú yẹn máa ń jì téèyàn bá jẹ́ bàbí tọ́wọ́ ẹ̀ máa ń ọ àwọn ibo ti ń dáadáa yẹn bá jẹ kò síjọ́ tí mo fẹ́ fẹnu kẹ́bà. anẹ mo gbé ọ̀dọ̀ àwọn àwórì jìtà wọ́n gbádùn ẹ̀ pọ̀ ẹ̀bà yìí ni kódà wọ́n kàn ọ́ lédè bíi pé ẹ̀ẹ́dẹ́ àdékásẹ́ tó jẹ wá máa wò pé kí ló ń jẹ òun tó bá sí báyìí. orí <laughs> ẹ̀ lọ́kẹ̀fẹ́ ẹ̀bà lọ́kẹ̀fẹ́ àwórì. Huh. Hmm. wọ́n bá musa ìrẹ́ musa lànà fi ọlá a ò lè ní fún jẹyọ wúrú kan o. wàdí ìlànà ọba náà mi máa dùn nítorí àwọn. torí bẹ́ẹ̀ bá ní kí ẹlẹ́dàá rẹ̀ pé wa nínú nǹkan tí ilẹ̀ ń hù. ha wà kí ìhà ha wà sí ha wà bá ha. afẹ́ bíi kìsáù kìsáù yẹn òun náà ní olú olú táwọn àbá àìsàn òfin mọ ohun tí ń jẹ olú báyìí ẹ mọ àrè ẹ ọ̀pọ̀ wa là wà á nífẹ̀ẹ́ mọ ọmọ àbá àtẹlẹ ọmọ ohun tí ń jẹ olú. àwọn ẹlòmíì wọn kò lúbọ wọn lè wò pé yẹ̀kẹ́ ní jẹ́bẹ́. wọ́n fún mi ha fúùmù yẹn ìrìn ẹ̀wà náà wọ́n fi àti ádà wọ́n bá sọ lè ha àtàlùbọ́sà rẹ̀ àwọn fẹ́ قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير. tó wọ́n ní wọ́n sọ̀rọ̀ tí wọ́n sọ yìí pé aláàtọ̀ àmì wàhídà àlè ní sùúrù torí oyin àdó àti àparò nìkan wọ́n jẹ. nítorí pé kò ní yípadà lójoojúmọ́ òun nìkan náà ni wá. falibokol isu olú ẹ̀wà àlùbọ́sà gbogbo eléyàwó ti mọ̀ yẹn tẹ́lẹ̀ eléyìí wọ́n tẹ̀ rí ni ọba sábà. nígbà táwọn yẹn ń béèrè bóòlù àti lògbèsè ayé ní Sudan ọ̀kan tó lélẹ̀ yẹn náà oúnjẹ tí èèyàn bá sábà ń bẹ bí irú ẹ̀wà tí mo ní yọ yẹn náà oúnjẹ àtẹrẹsì tó yẹ pé olókùúta ni n sọ pé ọmọ torí ọ ọ̀rọ̀ kẹ́kọ̀ọ́ náà wọ́n sì jẹ èsù yẹn búrẹ́dì níjẹ́ bẹ́ẹ̀ ìyẹn ò ní ṣúgà lo bí ọgbọ̀n ṣẹ́jú wọ́n fi sínú ọ̀rá ń tún jẹ ìwà yẹn ìyẹn dàbí ìṣẹ̀ṣẹ̀ báyìí wọ́n dàbí ìṣẹ̀ṣẹ̀ àdúdú gan ọbẹ̀ kẹ́ wọ́n á bẹ tó máa ń ṣe fún wa jọ bí ẹgbẹ́ gírì ṣùgbọ́n ohun tó jọ bí wọ́n fi ń ṣe bíi bẹ ìbára yẹn ni nǹkan yẹn ṣe máa ń yóò kọ́kọ́ kí tẹ́lẹ̀ tí wọ́n bá dé wá báyìí wọ́n bu wọ́n tún padà rọ́bì sí dáadáa ọ̀rẹ́ àwọn oúnjẹ nìyẹn. àwọn Yahudi wá sọ pé àwọn oúnjẹ eléyìí àwọn ọba sábà tẹ́lẹ̀ bí tí mò ń lọ nìyẹn irú su àwọn ọmọ su àwọn ọmọ àlùbọ́sà àwọn ọmọ adas àwọn ọmọ olú gbogbo àwọn eléyìí àwọn ọmọ ọ̀tẹ́lẹ̀ ẹ̀rí gbogbo àwọn eléyìí làwọn ọmọ ọ̀tẹ́lẹ̀ ìwà ni oní àparòdé oní kíní kankan àwọn àwọn ọmọọrú eléyà o ọlọ́run á sọ wípé anabi musa alayhi salatu wassalam ó ní àtẹ́sẹ́bìdìlónà lẹ́dí hùwà àdínàbí lẹ́dí hùwà káyò. kíní yóò sọ̀rọ̀ àfà àwọn obìnrin ò ní máa gbọ́. sí ẹ máa pààrọ̀ ok wọ́n yé léyìí ni òṣìṣẹ́. tó ṣé màá wá pààrọ̀ ṣé ẹ máa wá pààrọ̀ ṣé ẹ máa wá pààrọ̀ ìwọ̀n tí ó kéré pẹ̀lú nǹkan tó lóore tọ́lọ́wọ́n ọba ṣe fún yín ṣé ẹ máa fi pààrọ̀ ara wọn ni ẹ̀rí wọ́n lọ́wọ́ ọba sọ̀rọ̀ yìí tàbí láti lè fi ṣèbáwí fún wọn àlámọ́sá lórí ìbéèrè wọn tí wọ́n ń béèrè níbi àwọn oúnjẹ rẹ̀lẹ̀rẹ̀lẹ̀ ẹni tó rí rẹ̀ sí àtẹ̀wà àtẹ̀yìn díndín torí ìjẹ tán torí tíì sí míìkì dùn orí mu tán tí wàá ń béèrè gàárì tí ń béèrè òtílí àti gàárì ọlọ́run wa ń bá wọn wí pé ṣé oúnjẹ yẹpẹrẹ lẹ́wàá fi jàrò oúnjẹ gidi tọ́lọ́run bá fún yín tó tún jẹ́ ìsẹ̀mí tó tó ìsẹ̀mí ìgbádùn ọlọ́wà ní ìbètò omi sọ́ọ̀nù ẹ ọjà tó bá wá rí bẹ́ẹ̀ ẹ padà sẹ́yìn ẹsẹ̀ yín àwà sẹ́yìn ẹ padà síbi tẹ́ ẹ ti mọ̀ sí bílẹ̀ ìlérí láwọ̀ láwọ̀ lẹ́wọ̀ lálérò pé máa dúpẹ́ lórí ẹ̀ ọ̀dà ẹ padà sí mọ́sálì tẹ́ ẹ ti ń bọ̀ ẹ padà wọ́n ní tùmọ̀ rẹ̀ ní pé nítorí pàdé fi Musa alẹ́ sọlá sọ̀sálẹ́ wọ́n lọ sọ léyìí fún wa àádọ́lẹ́sì àtúnlẹ́sàbí àmúrin àzíz ikọ̀ rọrùn biko kò ṣe yí pé kò rọrùn rárá kò sì bá nǹkan tí ọlọ́run ọba ti fún yín mu kódà ó kéré sí jìdá ìyẹn nǹkan tẹ̀ ń béèrè ṣùgbọ́n ti lè rí àwọn nǹkan ìrànlẹ́rálẹ̀ yẹn ẹ rí láwọn ìlú mi bí wọ́n sọ fún àwọn àròkọ tí wọ́n sì kéwé bẹ̀ wá ń bẹ ní ẹ padà sí wọ́n ní torí ọlọ́run sọ pé àtẹ́sẹ́bì lè lóun náà lẹ́dí wa ádìnnà bíi lẹ́dí wa ṣé ohun tó kéré lẹ fi ń fẹ́ já àrọ̀ nǹkan tó lóore èébì tó mi sọ̀rọ̀ ẹ sọ̀kalẹ̀ sí mọ́sárì fa ìnẹ̀lẹ́kùn mọ́sá ẹ̀sùn mísírù yìí òun ní ilẹ̀ áfíríkà kan tọ́lọ́run dá abọ́ náà rẹ̀ wọ́n lè bí ọ ìlú ẹ̀yọ́ kan so tọ́jú áfíríkà yìí tọ́lọ́run dá abọ́ náà lọ́wọ́ rẹ̀ onímọ̀sá àwọn oníbèrè lè béèrè lọ́wọ́ ẹ̀ wọ́n lè fún ọ ní ẹ̀bùn yẹn lórí rẹ̀ yẹn ni pé òun tẹ̀ ń fẹ́ yẹn ìgbà tó ti jáde pé aláyọ̀pọ̀rọ̀ ní ẹ̀ẹ̀mọ́ tẹ̀ ń ṣe mọ́ ẹ ọ̀dà ẹ padà ẹ padà sí àwọn ìlú àrọ́pò kẹ lọ mú nǹkan béèrè yẹn wọ́n ní ọlọ́run wá ní wọ̀tórí bá ti aléhìn mọ̀ọ́dínlẹ́tù wálé mọ̀ọ́dínlẹ́tù ọ̀bá òun bí kádọ́bí mí náà lọ́ọ̀hìn. ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبيين بغير الحق ذلك بما عصوا وكانوا يعتدون وضربت عليهم الذلة والمسكنة وباءوا بغضب من الله Ọlọ́run bá wá ní kí yẹ̀pẹ̀rẹ̀ kọ́ máa jẹ́ tiwọn Ọlọ́run gbé yẹ̀pẹ̀rẹ̀ lé wọn lórí níbi àti ẹni lẹ́lẹ̀ ní ibi òsè tẹ́ni fún. ọlọ́run gbé ìyẹpẹrẹ lé wọn lórí ìyẹn ni kí àwọn yẹ̀húdí wọn níyẹ̀wọ̀n níbo lẹ́nu tí ó yẹ̀yẹ̀ ẹ̀rí ẹni ọba rí wọn yóò máa fojú wọn ni ọlọ́run gbé ìyẹpẹrẹ yóò gbé wọn lórí pẹ̀lú bẹ́ẹ̀ wọ́n wá di ẹni yẹ̀yẹ́ wọ́n tún di ọlọ́run ṣèdára fún wọn láwọn ọ̀fẹ́ hasan lọ́lọ́run wọn. kọlá mọ́ni àjàlá mu kò síyìn fún ọmọ ọlọ́run wá fi wọ́n sí àkìdámìlì mùsùlùmí ó fi wọ́n sábẹ́ àtẹ̀mọ́lẹ̀ àwọn mùsùlùmí tí àwọn mùsùlùmí ni kí wọ́n máa gún wọn mọ́lẹ̀ ẹ̀rí ọwọ́ ajá sí pé wa ìjọ àdúgbò sálá padà lépa bá wọn àti pé wa innal majusa làtùjì làtàjìbíhìm al-jizya wọ́n ní kódà àwọn abọ náà wọ́n tún máa gba jísíyà lọ́wọ́ wọn owó ìsákọ́lẹ̀ lọ́wọ́ wọn tẹ̀wọ̀n pé mùsùlùmí náà ti jọba lé wọn lórí yẹgbẹrẹ tọ́lọ́run ti fún wọn nìyẹn. àbáwọ̀ àbùlẹ̀ àlìyà àti rọ̀bì bùlẹ̀ ànàtà àti sùdáì wọ́n ní alimọ́síkánẹ̀ tọ́lọ́run gbélé wọn lórí òun náà ní alifáàkọ̀ òsì ọlọ́run gbélé wọn lórí àti ìyàlẹ̀ àwòfi ọlọ́run náà ní alikaraji alikaraji òun ní yí pé bọ́lá òun ti yẹ̀yẹ́ wọn òun lè sákọ́lẹ̀ tí wọ́n máa bẹ̀ ọlọ́run wá ní ọ̀bá omi gádọ́ bíi mi nà lọ yìí wọ́n padà wá sẹ́rí tìbínú tìbínú látọ̀dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé wọ́n sí bínú ọlọ́run ibùn bá gádọ́ bíi mi nà ó ní wọ́n sẹ́rí pẹ̀lú ọba ẹ̀rí. wọ́n ruru rẹ̀ náà ni ọ̀rọ̀ ọlọ́run tó pé ẹni orídu àǹtẹ̀bù àbí ìsìnì yẹn ni pé wọ́n rẹ̀ ru ẹ̀ṣẹ̀ ẹ̀ wọ́n sẹ́rí tìbínú tìbínú ọlọ́run kí ló fà bínú ọlọ́run ọba yẹn ọlọ́run ní kánú kúrú nípa wípé àwọn ọlọ́run wọ́n wọ́n yẹ kó tolo pa àwọn ọlọ́run ọba ọlọ́run ṣe tún bínú sí wọn pẹ̀lú yẹ̀yẹ̀ wọ́n ní nítorí kí ni o bisábàbí sìkìbárì yìí nípa bí wọ́n ṣe tún ṣe àyàkókò nẹ́kí ìgbéraga tí wọ́n tẹ̀ lódodo àti ìsàìmọ̀re sáyà ọlọ́run àti ìyẹpẹrẹ wọn tí wọ́n yẹpẹrẹ amọ́látà ṣàríà àwọn ẹni tí wọ́n gbófin ọlọ́run ọba lọ́wọ́ wọn náà làwọn ànẹ́bí ọlọ́run àtàwọn ọ̀tẹ̀lé wọn pàǹtàkọ̀ sùúrù wọ́n yẹpẹrẹ àwọn ànẹ́bí ọlọ́run débi pé wọ́n ń pa wọ́n kò sí ìsàìmóore kan tó tó kéèyàn pa nẹ́bí ọlọ ajá sí pé àwọn Yẹhudi kan káfàrú bí aya ti láàyè àwọn ayọ̀ ọlọ́wọ́n ọba wọn sàìmóore sí ọ̀kọ́tàlúwa ń bí yá aláhi bí rẹ́rì láàpì wọ́n sì pa àwọn nẹ́bí ọlọ́run lọ́nà tí ọ̀tọ̀ ọlọ́run wa ní dáálé kábímọ́ wa sọ wọ́n kánú àṣàdù eléyìí wà pẹ̀lú ìyapa wọn tí wọ́n ń yapa àti wípé wọn a tún máa ta ẹnu àlà wọn ní ìgbéraga ni wọn ló fi jáde pé ìgbéraga anáfẹ́ sálájúwe rẹ̀ fún wa kí ni ni kí ìyẹn takò òdodo kí ẹ má mọ̀ kó ni o nígbà mùtò kí ìyẹn tó kéré yẹn irú wà fáwọn yẹn wọ́n ti sọ ọlọ́run sọ wípé aṣáájú náà ti àdá rẹ̀. tọ́ ẹni tí yàrá máa lé koko jù ní ọ̀gbìn náà ẹ̀yà mọ̀ òun lẹni tá nẹ́bì bá pa ẹni tá nẹ́bì ọlọ́run bá pa á tún dé ìyàkú pẹ̀mẹ̀pẹ̀mẹ̀ ti wájú ọlọ́run. àbóhun náà dẹ̀ tún pa nẹ́bì ọlọ́run ọ̀sàgbákò ẹ̀rí lẹ́yìn náà ni aṣáájú tó ṣìnà àbí wọn mọ̀ sí lò. ẹni tó ń ṣe àtijẹ bí àwọn ẹni tí wọ́n máa ń ṣeré rí ìtàgé mílẹ̀lì mọ̀sílìn kìí ṣe ṣe mùsùlùmí o eré orí ìtàgé gbogbo àwọn tá a ní sùkúù àwọn ni wọ́n fẹ́ ṣe parí ọdún ẹ̀ ṣe eré orí ìtàgé ẹ̀ ṣe títí máa fi jẹ ilé sùn irú ẹni máa máa fún iyẹpẹrẹ òsì ìbínú ọlọ́run ọjẹ́ tàwọn yehud nítorí ìyapa wọn tí wọ́n yapa ọ̀gánu àjàdé òsì wọ́n sì tún jẹ́ ẹni tí máa ń kọjá lọ́lọ́run láti máa tẹ̀síwájú ní inú Ramadan táyọ̀ bá bẹ̀rẹ̀ níjọ́ tó bá ti bẹ̀rẹ̀ pẹ̀lú àánú ọlọ́run ọba subhanahu wa ta'ala àwa sí tẹ̀síìrì ní àyílá gẹ́gẹ́ bí ati máa ń ṣe kásìmọ́ gbà yípa àgọ́ kí àbọ̀ la máa ń kírun bí báyìí abájọ́ ti ti parí gbára abáti kírun tán òun náà ni a máa bẹ̀rẹ̀ ọ̀dọ̀fẹ́rù títí áfírí òní ni twenty five mo rẹ̀ pé dáhùn bèbí ti bí nọ́ọ̀sì ọ̀yọ́ kó ti máa ní kókó. Juma Juma tọ ọ̀dà wọ́n ní Juma tọ́ abánibẹ̀rẹ̀ sáré tọ́lọ́. Thank you. ẹ̀yin lẹ jẹ. lóòótọ́ hadithi kan wá káfíẹ̀ ni wọ́n ní hadithi tó ní ká pè yẹn pé hadithi yẹn lẹ̀ nínú fásitì wípé ká pè ya déyà bá ríro òtítì yẹn ní àwọn àlùkìlá wọn làwọn náà wọn máa tún yẹn àwọn ikú yẹn ẹ wo àwọn alọ́wọ́ ayé pàṣẹ la lè má pariwo ká máa lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn ẹ̀kọ́ ṣèbéèrè tó o fi bọ́ọ̀mù bẹ́ẹ̀ káṣí náà ni pé kéèyàn ṣe àtúkàrù sílé yẹn abẹ́tìkẹ́sì pẹ̀lú òògùn ọlọ́run yóò yí padà. àdójútòfò ojú àbòsí náà ni òfó lè ṣèyàn òfó sì lè má ṣèyàn dúkìá tó gbà lọ́wọ́ yẹn ta lónìí nǹkan tẹ̀mí rí sí ni ya mọ́tò bá yẹ pé wọ́n máa máa jẹ̀yẹ́ ń pa lórí ẹ̀yìn ọ̀rọ̀gbọ́n tí ọ̀dà ni ẹ̀ ọ̀dà ìfọ́n máa ń gbà sí gbogbo mọ́tò ọ̀rọ̀gbọ́n tí ọ̀dà náà. Thank you.

so bí yẹn bá láǹfààní yẹn máa gbalada lórí ẹ tí ò bá sì wẹ kó lẹsẹ lọ wọn yẹ kó fi àárẹ kó máa fásà òun kó máa bọ fóun kò ní padà fẹ́ rí gbogbo nǹkan yòókù sí mọ́ kò lè má wẹ̀ tí ó kàn lálùwà la. náà Okay. ẹ̀rí eh, eh, ẹjẹ́ kọ́kọ́ gbé lórí ẹ̀kejì yẹn ìyẹn ti eh, alimọ́nù wọ̀sálùwà. ẹmẹ ẹmẹ ti wá wọn kàn rí òwúrọ̀ látòkè wọn a bá àti sọ darí ní bóyá ní parí oṣù tó lọ àti sọ darí ti wá níta wọn alùpùpù lọ níbi ó tó ẹ wá rí nípa ẹ àyà alátẹkùnú Eh, ẹpẹ kẹ tó béèrè lọ́lọ́jọ́ ti lọ ọ dàbí pé ọ̀rọ̀ òkúta yẹn náà lèmi ti ń rí báyìí orí mo ti rí àyà yẹn náà wò báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ ọ̀rọ̀ òkúta yẹn ní ń rí òkúta ló gbé eh, aṣọ nàbí ìlà ìmúṣà àlẹ́ ìsọ̀lá tó tẹ̀lé kì í ṣe páwọn ni ọ̀rọ̀ bó ti rẹ̀ ah ìyìn lè fi fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ìlè tí fìdí mú ya ìlè tí fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀. wọ́n yá lọ́wọ́ padà yá máa padà ọ̀rọ̀ pẹ̀lú náà. béèrè wo ló Ẹni. Ah, irọ́ Tẹ́lẹ̀ àwọn míì máa ń kí bíi mẹ́ta, àwọn míì máa kí jù bẹ́ẹ̀ lọ. Ẹyọ̀ kẹ́lẹ́ lèyàn ó máa jágùn dáadáa. Lórí tàrà wọ́n pè mí ń tí ẹ bá dẹ̀sí wà pẹ̀lú lè mọ́mú tó fi parí fáfọlá dá pé gbogbo òru èèyàn nìyẹn fi ṣe kí ni fáfọlẹ̀ fún èèyàn fi dìde lóru. má sì gbá kéèyàn wá bòmí tí wọ́n ti kí èyí tí wọ́n ti gbà. lọ́la bẹ̀rẹ̀ tí máa rẹ̀.